ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe láyé àtijọ́ ṣóṣó ò bá. àná o tó bá dago mẹ́rin ọ̀la kẹ̀pàdé àwọn láàfin o ṣé mo wíra àbí mo wíre ṣé mo wíra àbí mo wíre kéèrè o kéèrè o. ọjọ́ mo ti dáyẹ̀wò òbẹ̀rẹ̀ ó korí ìṣẹ̀lẹ̀ àdìyàn ni mo lọ́ọ́ fàgbọ́ àmírọ̀sí kí á fún ọ̀hún mi là bàbá la báwọn múlẹ̀ ládìyàn ẹ̀bọ̀ wọn ní kó wá ṣe ìṣojú olóko ìnàbó ṣe nà bàbá gbójú náà a kì í pa tá a fẹ́ fọ́ adáfún òwe tó inú bẹ̀rẹ̀ sọ gẹ́gẹ́ bí ọmọ ẹranko ìwé obìnrin mọ́mọ́ so wọ́n wọ ọlọ́mọ yìí pọ̀ ìwé obìnrin mọ́mọ́ so kábíyèsí ìfani kì í ìfani ìsẹ́yìn pẹ̀lẹ́ ìfọlọ́dọ̀ ayé gbà falẹ̀ ní apẹ́yìn ìwò oyè òbẹ̀rẹ̀ oníbàfin ránṣẹ́ sí yín lóhun tí a dábọ̀ sí lórí oyè yìí kábíyèsí ìfà dáadáa ni ìfani kan máa jàyà tọ́jọ́ bá sì yìí ìfá ní ẹni tẹ́ ẹ sì tó ẹ̀dá fá tó ọmọ yìí fẹ́ni ìlú gangan gangan ló rà ní ètò já sí wípé ibi tá a fẹ́ gbòbì sí gbòbì tí ìwúlá rẹ̀ ń bẹ̀. ẹ fatoki. kábíyèsí. ẹ lánàá mi bàtà kí ló tún fẹ́. kábíyèsí o ẹ wo agboolé tí bá ń tọ́ka sí agboolé tápà léde. agboolé tápà. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ. Eh, ọmọdé ni àbágbà arúgbó ni àbómidán. lábíyèsí ifá ò sọ pàtó Ifá nílùú yìí gangan gangan ló ń tàn á Ifá tó bá tó àsìkò Ifá náà máa mọ̀ ọ́n. tó bá tásìkò. bẹ́ẹ̀ ni lábíyèsí. alọ̀pọ̀ lọ́wọ́ ń dẹ́rù bá a yóò yẹ onú rẹ ó dùn láàmì ẹran ra o. ò hmm. ah, ń gbọ́ mi ò ní gbẹ́ ọkàn mi sì balẹ̀ pẹ̀sẹ̀ ah, wá ní opó òrí mi ngbà mo wọlé lánàá ẹ̀yìn ilẹ̀ ti sú ṣùgbọ́n bó ti sọ ló ṣe kì í lọ́kàn mi n ò máa mọ ohun tó sọ ẹ̀yìn náà ń bẹ kí n gbọ́. bá mi mo ní kí n béèrè lọ́wọ́ yín ni. sáwù. ó yẹ ìyá ayùn tó máa ń jẹ nígbà tí ìyá ayùn ti kú tán sọ pé wọ́n yan ìyá ayùn ní ìtutù tí ó jẹ hmm. èmi rò pé ó yẹ kọ́kàn mú ẹnìkan pàtó pé ìwọ ló jẹ oyè ọ̀hún <laughs> torí bá ayé ti dayé ọ̀làjú kò yẹ kọ́ṣẹ̀ máa gbé ìfàjọlẹ̀ pẹ̀ kó tó mọ ẹni tí ó jẹ oyè ọ̀hún. Ah, ó mà ṣe <laughs> ọmọdé ní í ṣe ọ sórí mo fẹ́ kó o mọ̀ wípé láti ju aláyé ti dáyé kí wọ́n tó bọ̀ wọn bàbá bàbá wa. kò gbogbo ohun kóhun tá a ṣe nílùú wa ah, a ó gbé fàjọlẹ̀ pẹ̀ yóò tọ́ wa sọ́nà ìwọ mọ̀ wípé eégún ní gbowó oríta abẹ kan <laughs> ẹ̀yìn òkè Ìbàdàn tó rí ayẹyẹ rẹ̀ máa ń gbádùn àwọn èèyàn. bẹ́ẹ̀ ni bá mi. bẹ́ẹ̀ ìlú ẹ̀pẹ́ aláró òun mọ́dẹ́dẹ́. ẹ̀pẹ́ tí wàá bá mi. bí wọ́n bá ń ṣèta ọba wọn ìwọ ò máa ń rí i ni ṣé bá àjọ lọ ni tí wọ́n ń pàwọ́ lóyè tí wọ́n ń pọba òrí bí arìnrìn rẹ̀ ṣe tó. bẹ́ẹ̀ ni bá mi. bẹ́ẹ̀ náà ni ọdún iyùn tá a máa ń ṣe nílùú rèé ṣe wáyé àbó òrí bó ti ń dùn ni àwọn alára wa ajérò á wá ọ̀rọ̀gún láàgá wá gbogbo wọn ni ó pèsè àwa lè sọ wípé ayé wa dayé ọ̀làjú ká wa tójú egbò mọ́lẹ̀ ká má rí àti pàápàá ọ̀rọ̀ tó o béèrè ń kò yí ọ ni sórí ìyá ayùn tá à ń sọ nípa rẹ̀ yìí oyè ńlá ni o nígbà ọba bá gbẹ́sẹ̀ <laughs> bí ọba bá lè gbéṣẹ́ gbogbo iyùn pátá ó padà sọ́wọ́ ìyá ayùn nígbà tí ìyá ayùn bá gbà á bí ọba mi bá fẹ́ jẹ ọwọ́ ìyá ayùn báyìí ni iyùn ó wà tí ó kó fún afọbajẹ sórí bó bá ilé kó fún afọbajẹ báyìí afọbajẹ ni ó wà gbé sọ́rùn ọba ó parí ó dọba nù oyè ńlá ni oyè ìyá ayùn ń ń o a gbọ́dọ̀ tójú egbò mọ́lẹ̀ ìtọ̀sọ̀ ló lọ̀yọ́ kò yí ọ báyìí ee bó ṣe wà nù. báàmì kò yé mi tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ là á yé mi. ẹyìn ẹ la lọ́rọ̀. ló ṣe yé mi. àtàyè ti da ayé ọ̀làjú. Ah, uh-uh. a lè torí wípé ayé di ayé ọ̀làjú káwa tójú egbò mọ́lẹ̀ bó ti wà nù. nílùú rẹ̀ ṣe wáyé bá a ti ń ṣe kò ní í yé padà péré bó ti wà nù kó o wá mú sọ́wọ́ orí ọjọ́ ọ̀la ọ̀rọ̀ ńlá ló béèrè ń kí bó ti wà nù kó wá wọlé nísìnyí kó o lọ ṣeun tá a jẹ ẹ má jò pẹ́ o bẹ́ẹ̀ di ẹ̀rí. ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe láyé àtijọ́ ṣóun ni bàbá wọn ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe láyé àtijọ́ ṣóun ni bàbá èmi pàdé sùkúlù jọ mọ́ndé o. ìdílé kí ló dé tó ń sọ fún pé kó mọ̀ pẹ́ dé kí kí o tó pẹ́ dé ṣé wo mọ̀ pé yà pẹ́ lẹ́yìn ló jẹ ni wo tó bá wẹ̀ pẹ́ tó bá wẹ̀ mọ́ pẹ́ kò sí nǹkan tó kọ́ mi òkú ìdánwò pẹ́ wájú má jẹ tán mi ní yóò jí mi wò lọ́tẹ̀ yìí tó kálù bàbá kan ni ó gbà mo gbà mo gbà èmi wọn gbé pọ̀ kínní pọ̀ kínní ó ń dúró dẹ̀ mí. ẹ̀wẹ̀ ni tí pọ̀ kínní lónìí ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ẹ ẹ gbà mí o ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ìwọ gbé ẹyin ẹ kílẹ̀dẹ̀ ìdílẹ̀kẹ̀. sẹ́kẹ̀. kí ẹ fi sárábìnrin yẹn lọ́dọ̀ kan. lọ́mí ò fi kọ́kọ́ ṣe. ó sì dá ọ lójú. Ah, bá ṣe lọ ṣàdédé ló ṣubú sílẹ̀. yọ̀dà ibo ni ilé ìwòsàn wà nítòsí bí. ilé ìwòsàn tó wà bí ó jìnnà sí bí ah. ó jìnnà sí bí. bí a mọ̀ tó ṣẹlẹ̀ nísìn eh. bí sábà kì í pẹ́ nìkan ìpẹ́ sẹ́wọ̀ ọ̀dọ̀ bàbá jáde fáńdà máa gbé lọ́wọ́. ọ̀yà ọ̀yà abẹ́ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀pọ̀n ẹgbẹ̀pọ̀n ẹgbẹ̀pọ̀n ọ̀yà. jáyẹ̀fà a máa rí ọ̀sẹ̀ òsì. kò sí dandan kábíyèsí ọlọ́sẹ̀ ìkejì òrìṣà àwọn ọmọ iléèwé kan ni wọ́n sáré dìgbàdìgbà náà gbọ́mọ kan wá sọ́dọ̀ mi tó ṣubú àwa lọ àwa bọ̀ nígbà tí wọ́n ṣàyẹ̀wò rẹ̀ òòṣà ló gbé ọmọ náà ló túmọ̀ sí pé òòṣà yìí ló gbé ọmọ náà nígbà tá a sì dábá ifá ní ìdílé bàbá tápà ibẹ̀ ni oyè òòṣà yìí yóò ti jáde àmọ́ ọmọ tán wá gbé wáyé o ìmú agboolé ibi tó ti wá o. èyí tó ń túmọ̀ sí pé. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ẹ o ẹlẹ. jáde bá mo ti wọ délé. kí ló dé. ìgbà ọlẹ wọn láàfin lọ wà àwọn ọmọ sùkú ọmọ mi àwọn ọmọ iléèwé rẹ ni wọn délé ni wọn ló ṣubú wọn sì lọ́dọ̀ rẹ wọn gbé wá. ọmọ yín lọmọ tó ṣubú tó gbé wá. mọmọ ta lẹ́yìn. ah ẹyin èmi nìyá ìwògbè gbogbo ọmọ ọmọ mi ni wọ́n sì ń bọ̀ léèwé wọn ní. ọmọ agboolé epo gangan ni. agboolé tápà ni agboolé bàbá tápà ni agboolé bàbá tápà ni. tó ń túmọ̀ sí pé ọmọ òun ni òòṣà fà kalẹ̀ fún ìyá àyàn tuntun. bẹ́ẹ̀ni. ẹ wo màmá ẹ máa gbáradì ọmọ yín ni ó joyè ìyá èèyàn ifá abẹ́kẹ́ ni. ẹ̀ka ọmọ oyè ni. ìrẹ́dù ẹ kúrò jọjẹ ah, ẹ bó nàá dàbí wèrè mọ́nà tán. báwo ṣe mọ̀ sí báyìí. Ah, ọkàn disturb mi ọ̀hún ni mi lára ni ibi tí mo wà ká níbẹ̀ lọ wà ní ọlùgbàbí gá síjọba ọ̀run. àbí kí n gbà lọ sásò rọ̀kì. torí rẹ̀ just disturb tí mo gbé ọ̀rọ̀ tó bá gbalẹ̀ àìkáàrọ̀ ọ̀sán ní gbogbo pé kémi àti ọ̀rẹ́ mi àwọn ọ̀rọ̀ ìlú sí ọ torí ó nífẹ̀ẹ́ rẹ ni ó ṣe gbà tó bá sùn bá yọ ọmọ sí rárá yìí yọ ọmọ fi ọ lálà. tó wá ṣe pàbàǹbà rẹ tá a fi wá wá ni pé wọn wà dà láàbò ní wípé kó múyàwó wálé kó múyàwó wálé kó bá rí ọ̀dà jájọ yọjú sí àjọkẹ́ <laughs> bó ṣe rí mi ọ̀sán tó gbajúmọ̀ tí ọ̀pọ̀ ni ẹ̀yìn kò ní ogbó àpò ní rí mi nínú mi ọmọ sọ̀rọ̀ kò gbé ọ̀sọ̀rọ̀ bẹ̀ sọ̀rọ̀ mi ti yẹ. wọ́ọ̀rì gbogbo títọ̀ sáré ẹ̀ tọ́ra yìí ìwọ̀n bá òkú ti wáyé omi sí. ṣé bí wọ́n ṣe wá gún yìí síbẹ̀ náà ni kinní abẹ́ wọn gùn. wọ́n ah, sọ yìí o wọ́n jẹ́ ti yí ìkan bẹ́ńbẹ́ o hmm. ìkan bẹ́ńbẹ́ o. polówó ọjà làgùn mọ owó sórí àìmẹni tí wùdí fi yọ lẹ́ni ilé àná ó lè wùdí àyàwó èmi mo ní ọmọ ìpamọ́ so ìjọba tá a bá bọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan yọ parabalẹ̀ páàkì ẹ̀ nígbà wọn bá páàkì ọ̀kadà àyẹ̀wò páàkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ tẹ́lẹ̀. èmi ò lè fẹ́ jìnnà ọdún ìdí rèé jìnnà ọdún ó ń kébé kiri ni ẹlẹ́ẹ̀kejì jìnnà ọdún kò ní sẹ́ lápá ìsìn ìfẹ́ni tí èèyàn máa ń wọ gbèsè ayé èèyàn gbà mí yóò gbèsè bó ṣe ló ń ṣe kébékébé o. ọkùnrin tí ọba níṣẹ ní máa bófin ilé pépò ṣùtò náà bá ti ní ìyàwó gbèsè ẹ̀yin ò ní irú ẹlẹ yọmọ ṣe kébékébé kí bó ṣe ń wòye ọ̀rọ̀ lọ́pọ̀ lórí ẹ lórí ọ̀rọ̀ tíṣẹ àjíbáríṣẹ àjíbáríṣẹ ó ní máa sọ àwọn òkú ló sọ wáyé tó ti yọ àmọ́ kó tó di pé ìwọ ọ̀bọ̀ sí i ó lè kọ́ wá máa bọ̀ tó èkó gíra ẹ̀ kì í ṣe èyí ò nìkan àtúbàdíjẹ́ létí ọ̀sà yóò mọ̀ sọ àwọn ẹja lọ́ọ̀nù tí yóò. tó bá ti pé o lè fara mọ́ kó fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí ọ̀rọ̀ fún gbogbo wò láàrin. lékèlè kébì mọ̀ fẹ́ ni tí ó mọ̀ ṣe dàbí kó fi kàbí kílẹ̀. lékèlè lékèlè. torí ìmàjẹ máa ń ṣe ìpèsè mi pé mi ti mú un tọ́jú rẹ̀ àtàwọn tọ́jú rẹ̀. tó fi support you. òyìnbó lórí ibú tí ó mọ̀ òyìnbó lórí ibú tí ó mọ̀ fọ̀ ni sẹ́yìn ilé rẹ̀ ní ìfẹ́ lọ́kàn àjọkẹ́ tó ah, ọ̀dà sọ̀rọ̀ pé èbó gẹ́gẹ́ ń yọ ọbẹ̀ sọ̀bá mú wa lẹ́kọ̀ọ́ ìdílé yìí sí i àwọn òbí rẹ̀ mọ ìwò fẹ́ẹ́ bẹ̀rẹ̀ gbà english ló mú wa léyìí bó ṣe wo kò déédéé mọ̀ ṣe bó ọkọ̀ fúlọ́sibítù ni ọlọ́run tí o ti bá so èbó báyìí òun àti bẹ́ẹ̀ rò ní ilé wa wọn bẹ̀rù báyìí wọn jọ mọ sèbó ni wọn jọ mọ sèbó ni bẹ̀rù ọmọ sèbó lọnà ẹmọ jìnnú pọ ọmọ sọjẹ lọnà ẹ àṣejì rẹ ni. tó bá ti wá rí gbogbo òyìnbó tó ń sọ tó bá dé Lagos tíátíá ilé swag that's àwọn olóyìnbó swag jẹ́ ká mọ̀ fúnra wa ní kúkú ká mọ̀ fúnra wa kúkú lẹ́nu ká mọ̀ ṣe gbé mi sí omi ìlú láàrin mi àti ẹ̀. tó fẹ́ wá dàtẹ̀ bò mí. kún sí. ìyàgbẹ́rù ọ ọ́nì mù ní ọ́nì mù ní gbogbo ẹ̀ ló yé sí kò sáà àti èdè àti àmọ́ kíìsì lóko lóhùn ṣe kẹ̀kẹ́. ẹ̀ẹ́dìrì ẹ̀ẹ́dìrì fún yẹn láyé lọ́kọ̀ bá gbogbo ara tán aláìmọ̀ yẹ̀ ṣe ti gbọ́ bá a lè fọ̀ ọ̀dùn sí mọ́jọ yẹ̀ o rè. kíni ìdúrẹ́ kí ló ń jẹ kí ilé ìfẹ́ ọ eh ọjẹ fẹ tó o bá lọ fẹ kó bẹ gbọ padà lọ fẹ ẹ. sẹẹri sẹẹri ẹ dákun ẹni ni monday bí bí tẹfẹ pàtẹ ẹ dákun ẹ má kó kúta bá mi ẹ kú. èwo ni ọfẹ sí ẹkùn ká bọ ṣé olókùtà lára wa ni lókùtà mẹ lára wa bẹ ẹ dákun ṣé olólókùtà lára ni àbẹ mi. ẹ̀yin méjèèjì ẹ pèsè fún jà lọ sí wàhálà iṣẹ́ ẹni ní kọ́wọ́ ẹni lóde fún ẹ bó ṣe wò mí yìí èmi ìfẹ́ èmi ìfẹ́ fìbò ara bí òbí ọ̀rẹ́ ti tètè kó ti tètè agolo rọ́ọ̀bù torí ọba máa yọ ìyàwó ọ̀rẹ́ rẹ̀ àmọ́ mi ló dà kọ́ ẹ jẹ́ fún yín láyè kí ẹ jọ sọ̀rọ̀ papọ̀ dáadáa ẹ̀lẹ́. olórí ibú di méjì lọ́wọ́ náà ni orí ọwọ́ mi láti wá wá iná sórí ló burú. ìbáyọ̀ lóòótọ́ àyàn àga lóòótọ́ ọba nínú àbíkí náà ti ń korúkọ rẹ dákun mo fẹ́ bí ẹni bèrè kan o mo sì fẹ́ kọ́ ọ dá mi lóhùn ṣé kìí ṣe kó ọgbà pàjẹ́ lọ́wọ́ wèrè àbọ̀ ọ̀tẹnubẹ kó gbóná ọ gbọ́ gbogbo owó tó wúlò tó ń wí látẹ̀ kan ni mùsùlù nù ta ló kọ́ ọ níṣẹ́ ọjọ́ lọ tún sọ́kọ ọ mọ ṣẹ́ o ṣé erigbó lẹ́gí gbọ́. ọ̀rẹ́ mi jẹ́ nkì ẹ lẹ́yìn olórin wa ṣé o mọ ọmọ tó ń san gbòòrò ikọ̀ olórin ọba òun ní ìlú ti sọ wípé òun ló ṣeré fún wa ní ọdún ayẹyẹ tí ń bọ̀ yìí. Ah, ah, olórí ọ̀dọ́ ah, ìtara ni kí ẹni tó kókó pa àtọkọ obì tẹfẹ pé olóyìn kan lórí ọba ẹ sọ fún wa. Eh, wọ́n bá bìrọ̀ o a ti gbọ́kọ́ láti ni mo ti rí bá ṣe ń ṣe ọ̀n japa mọ́rùn ọ̀n japa mọ́rùn dédé mọ̀ fọ́ kí n bá bínú náà yìí eh, dédé mọ̀ fọ́ máa bínú àmọ́ mi máa fẹ́ bínú yẹn sẹ́rí àjòjì rẹ̀ fẹ́ gbọ́ wáyé wẹ́lẹ́ gbàjòjì wọ̀lúwe o mo máa kọrin simply because ọ̀gá mi máa kọrin ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni èjì wà lọ. <laughs> ẹsẹ̀ bùté má da wọn lóhùn jàre sọ̀rọ̀ mi yẹ mi ò dẹ̀ kó o bínú mo fẹ́ kó o fọwọ́ wọnú torí mo mọ̀ pé dédé ohun tó ń ṣe látẹ̀kọ́ yẹn inú ti ń bí ẹ wọn ò fẹ́ kó o bínú ẹ̀fọwọ́wọ́nú ẹ èmi náà ohun mi kì í sọ̀rọ̀ àmọ́ tí n bá fẹ́ sọ̀rọ̀ mi jẹ́ kí n kọ́kọ́ dárí ọ̀rọ̀ mi sọ́dọ̀ olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́ ẹ dákun ṣé lóòótọ́ ẹ̀yin ni ẹ̀ ń sọ̀rọ̀ báyìí àbí àwọn ọ̀dọ́ ló ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé ẹ̀yin ẹ̀ ń sọ̀rọ̀ kẹ́ jẹ́ kí n mọ̀ kí ni ohun tó ṣẹlẹ̀ gan-an ṣé ká má kọrin nínú ìlú ìmọ̀ ni àbí kí lẹ fẹ́ gan-an ẹnu ire mo ti fẹ́ gbóòótọ́. wo ti kọ́wọ́ mi gbogbo aráàlú ẹ̀ àti ìjòyè àtọ́ba olórí ọ̀dọ́ sọ wọ arákùnrin dáadáa ilẹ̀ tútù ń ṣe o kò tí ì ra gbò. sẹ́ẹ̀rì hmm. olórí ọ̀dọ́ nǹkan kan mo fẹ́ kó yé yín o torí pé kò sí ọ̀rẹ́ mi àwùrú ńlé torí ẹ̀ lẹ ṣe ń ṣe gbogbo ohun tẹ́ ń ṣe yìí mo mọ̀ dájúdájú pé ká ní pé ọ̀rẹ́ mi àwùrú ó wà ńlé ni ẹ lè ṣe gbogbo ohun tẹ́ ń ṣe yìí torí kò ní gbà fún yín. irọ́ ni kọ́rẹ́ àwùrú bá wà níbẹ̀ ìkọ́ yẹn gbogbo rẹ̀ máa ṣe eré wa o gbọ́. olórí ọ̀dọ́ ẹ wò ó gbọ́dọ̀ ṣe fún wa ìkàlẹ́ ṣe fún wa yìí o ìkàlẹ́ ṣe fún wa yìí o. sẹ́ńtọ́ lọ́wọ́n ọba ò lè ṣe fún un. kí ló dé ọ̀rọ̀ ọ̀rẹ́ wa inú ọ̀rẹ́ wa èwo ọ̀rẹ́ wa ìwògbé ni ìwògbé ló wá dẹni tí àwọn èèyàn ń tẹ̀lé láàrin ìlú tó wá ń wárí fún nínú ìlú ìwògbé wá dẹni tí ń wọṣọ funfun láàrin ìlú yìí. àjíkẹ́ ṣé lórí ọ̀rọ̀ ìwògbé ló mú wọn sórí kodò báwọn tó ń ronú báwọn. Ah, ah. àsìkò wògbè ló tó tẹlẹdùn àdáde ayọ̀ fún àsìkò tiwa náà ń bọ̀ ẹgbọnà ṣé ẹgbẹ́ pé wọ́n ti forí tiwa rún nípa àwa náà ní soríire láyé ni àwọn náà soríire àsìkò wa ò tí ì tó ni èmi ò bá ní ẹ má jẹ́ alára rẹ o ẹ má jẹ́ alára rẹ ṣe bíbà tó dáa fún wògbè la pè lọ́rẹ́ wa tó bá kú díẹ̀ ká tó fún tó bá jẹ́ pé wèrè ni ìwògbẹ́ ni àní lè pè lọ́rẹ́ wa èmi ò bá náà jẹ́ àfojúsẹ́kọ̀ọ́ wa tó bá yá orí ẹgbẹ́ wa náà débi ayọ̀. ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi èmi fara mọ́kàntà jí kẹsọ̀ ọ́ ṣé wògbè nìkan ni a máa wọṣọ funfun kiri láàrin ìlú kí ló dé. irú ọ̀rọ̀ wo nu ṣé òun pọ̀rọ̀ lára ló sọ lẹ́nu ọ̀nà mo ní má jẹ́ alára rẹ̀ tásìkò tí wàá náà bá tọ́ lóhùn dára náà lóhùn ẹ wò báwo lọ́rọ̀ àjọ tá a sọ nípa rẹ̀. ẹ wò ẹ̀yin ọ̀rẹ́ mi abájẹ́sùn monday a máa yanjú rẹ̀. Ah, ó yẹ báwo kí ní ìdí òun ojú jẹ bí ìyá ẹ bá kú ọ̀rí ojú jẹ o ọ̀bọ̀. bí àti yín bá kú bàbá rẹ̀ sì sọ. àti tọ́ bá mú tọ́ bójú jẹ tí ìyá ẹ bá kú ọ̀rí sunkún. dúró ní mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ náà. ṣé tọ́wọ́n bá sì mú kínní omi ó ti jáde ń bẹ̀. ẹ̀jẹ̀ ó mọ̀ sun ni tí bá ṣe báyìí kọ́. kí máa gba ojú. Ah, ọ gba ojú ọ sì wọ olùmí ọ kù ni. ọ̀pẹ kan mú yín. wọ́n ń dí ọ̀jọ́. wọ́n ń dẹ̀ yín gan. bàbá tiẹ̀ tó jábọ́ lórí ọ̀pẹ ẹ̀gán àjọ lùgbà ni mo bá wa bẹ́ẹ̀ lùgbà láyé mo tún lùgbà. agbánutọ̀pọ̀ tí ni bàbá yín náà mú kó sẹ̀gbẹ́ kọ́ta. Hmm, oko wo mi ò mọ tí mi ṣe kú gbajúmọ̀ ni bàá mi. ó yọ lára rẹ. ọkọ mi sì ṣe náà lèmi náà ra wọlé gba tí bá mi ku. tí bá mi kú wọ́n ṣe wọ́n sì sì ta yẹpẹ tẹ́lẹ̀. Ah! ẹyẹ ọmọ ẹgbọ ọmọ ẹgbọ ọmọ ẹgbọ ọmọ ẹgbọ kò ní sá lẹ́yìn tó ní da àwọn ọmọ yàn. Bọ́lájì náà ṣe fine. You see me like this ask me am fine. Ẹ̀mi lẹ̀ dípẹ́ fine because mo ti rí àmì ti rí. Wọ́n tẹ̀ ń ṣe fàájì lọ́wọ́ yìí. Àmì ti rí ṣọ́ọ̀tì fine ẹ̀ fine ẹ̀ fine. Ọjọ́ wo lè dé? Last two last two last day ẹ wá lè wá lè mi kò dáa ẹ wá mi. àwọn àyẹn ẹ̀gbọ́n wọn ní ibi kan náà lọ sóko àbí kan náà lọ sí fàájì. ẹ wo èmi sáyé orí mi ni o ayé kan báyìí sì ló wà bẹ́ẹ̀ ṣe ń jẹ́ ìlú kan àwọn náà ṣe ń jẹ́ ìlú kí ni. alẹ́ kẹ́ wọ̀lú yẹn fẹ́ wọ̀lú ló dé bọ́líkì ẹ èmi ò fọ èmi ò fọ fẹ́kù ìfọ́ fẹ́kù yìí ni ìfọ́ fẹ́kù àmọ́ nǹkan tẹ́mi fi ni pé ìwọ lójọba èkó tẹ́mi lójọba ìrèsé ni kó dìjọba tiẹ̀ múlẹ̀ mi náà fi ṣe ṣe eré ẹmọ́jẹ̀ ń tẹ̀yìn tẹ́mi bá tẹ̀lé yín lọ sẹ́kọ̀ọ́ bẹ́yìn ṣe dé ìtàlẹ́ dé bá. ẹyìn bá wà bí àwọn máa dé bá. ẹ jẹ́ ká sá yorùbá ẹ jẹ́ ká kàn pé fọ́kín o ayé ń bẹ́yìn o if I wan go I will enter. Uh, Uh, I will wear which boss I will wear. ó confirm ó confirm ó confirm. dájú náà di ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ tẹ bá dayé ti dé báyìí gan arí pé ẹ ń ṣe fàájì lọ́wọ́ ẹ fine ẹ máa fine ẹ máa flex. ẹ fine ẹ ti ẹ ti balẹ̀ jẹ́ gan o ẹ ti balẹ̀ jẹ́ rẹ́kẹ̀rẹ́kẹ̀. ẹgbẹ́ fún yín pẹlẹbẹ ẹgbẹ́ fún yín pẹlẹbẹ ẹgbẹ́ ò ṣe é. mọ̀dínà àbí mo gbọ́tọ̀ gbórúkọ yín lẹ́kọ̀ọ́ ẹ fún wa ẹ ní reason ẹ fún wa. reason èwo ni ti ń jẹ́ reason. ọtí náà ni ẹ̀gbọ́n ẹ jẹ́ tẹ bá mú ilé ẹ máa rí ìsìnkú. olórí ibú ni ọ. kí n bá gba ojú yín. ọ gba ojú mi ọkàn ni kí bá gba ojú mi. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n a ní kó fún wa rísì náà tó wá ń rísì ẹ̀yin ọmọ ẹ̀ kàn bá ẹ̀ kàn bá ẹ̀ papọ̀. ó ná wa. ìyá kọ́pù yìí bend ó kọ ẹfilẹ̀ ẹfilẹ̀ a máa lò bẹ́ẹ̀ a máa lò bẹ́ẹ̀. ṣé rí nǹkan kan dùn mí lọ́kàn mo sì mọ̀ pé ẹ̀yin ọmọ ìkúlẹ̀ lè bá mi sọ́ọ̀fù pírọ́blẹ́mù ọmọ kan bẹ tí ń jẹ ìwògbè tó jẹ ìyá ayùn ẹ mọ pé a máa ń ọdún iyùn lọ́dọọdún a sì máa ń ìwúyè ọmọ tó wá ṣẹ̀ṣẹ̀ jẹ nipson àti ìsọdún fún àti ìsọdún fún mo fẹ́ fi ọmọ mo fẹ́ kọ́ lọ́n gbé mi gorí ọmọ. ìfẹ́ ẹ̀ ń ta ẹ̀. Mm, eh, àti wípé ọ̀sẹ̀ rí ọdún tẹ̀ sọ yẹn. a máa ń wálé náà a máa ń wálé fún mi. tọdún tún ya àwọn tí yóò ṣe ẹ wálé. àmọ́ ah, ah, dandan ni. mo fẹ́ fi ọmọ yìí mọ bí n ṣe fi. bọ̀ wá pé mo rí yín pé ọmọ èkó lẹ́kẹ̀ fún mi ní your experience and your brain every joint so we can lè mọ together how to mm. toast. gbígbà eh, jìnnà dùn sí ẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ṣe wá reason ẹ máa wà mí ẹ bá tó wà mí ṣe wá lóko àwọn scope máa fún yẹn tá a lè fi lè jí àwọn ọkùnrin àmọ́ á fún yín bọ́tẹ́ mú. ẹ wo ẹ gbàgbé reason o high school o sí ṣe ẹ ti handi ayi iná mi ayi educated. a máa jọ máa fi lọ rẹ tẹsán tẹ máa lò. wo mo gba kọ́ọ̀pù yìí fún mi ní kọ́ọ̀pù ńlá àwọn àbúrò mi ní sọ́ọ́rí mọ̀mí rapátá fún mọ̀mí mọ̀mí rapátá fún kó tó lọ sẹ́kọ̀ọ́ ni lọ́jọ́ kan jáde mi sọ mo máa sọ pé mo léèyàn jáde mi sọ fún ọ ní ọjọ́ kan ó gbọ́ ọmọ kan ṣeré bójúbójú wọ́n fẹ́ na èmi ni mo gbà á lẹ̀ ẹ ojú ọ̀rẹ́ bójúbójú ṣé wo ọ ṣeré bójúbójú. ìyá jìnnà jù are you fighting. àmì ò fight àmì no fight mo fẹ́ proof yín náà pé mo mọtí. ẹ wá fẹ́ lu àǹgẹ̀rẹ̀. àgbàgbẹ́ lẹ́sẹ̀ kan o. ó yà kó sí wàhálà ẹ ṣe báyìí dájúnájú ẹgbẹ dájúnájú ẹmọ kan tó ṣẹlẹ̀ sí ẹ má ṣe fàájì ẹ má ẹ má sọ. lọ à ah, lọ àtẹkọ̀ọ́ ah, kan fara ṣe fà àtẹkọ̀ọ́ fara ṣe àlejò ara wọn. jẹ́ nbù kan lọ ẹ náwó kára yín fún yẹ jàre. Ah. ẹ̀gbọ́n ti tó. ẹ náwó kára yín fún yẹ ẹ náwó ẹ náwó. ẹ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹ̀gbọ́n díẹ̀ díẹ̀ ẹ má ṣe ara yín léṣe. díẹ̀ díẹ̀. ǹkẹ́ ẹ ṣe akọ́ni kó lè kó lé. èmi ò dàrú pé nǹkan tó le tó dàbí kàṣà pẹ́ẹ́kù ni kẹ́gbọ́n tún ṣẹ́gi ẹ̀ kan sí ẹ̀gbọ́n ẹ̀ tún ṣẹ́gi ẹ̀ kan sí. Ah. ó ṣe tẹ̀ ẹ́. Ah. ara ìgbé mo ró furuufu lọ kán. o sùnmọ̀ òfurufú ẹ̀ súnmọ́ yín ni. jẹ́rìí ah. ẹ má jẹ́ kí èmi tàn yín o mo fẹ́ kọ́ lọ gbé mi gorí ìwògbé ni o. lágbára Ọlọ́run ó tún wá lọ́mọ kan tí mo fẹ́ fẹ́ dúpẹ́ lórúkọ rẹ̀ akọ́dùn nírèsè wa ló ń gbé tọ́lọ̀ bá lè bá mi ṣe kó gbé mi gorí ẹ̀ kó bí ìbejì fún inú mi ó dùn o tẹ bá ti rí ẹ bá mi kí o tẹ bá ti wá rí àbúrò rẹ tó ń jẹ́ dami ẹni mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì pọ̀ gan ni o tí dúpẹ́ ò bá sí bí kẹ́lẹ́dà dúpẹ́ kó mọ gbọ́ níbi tí dúpẹ́ bá wà o lòní bá fún dúpẹ́ ló tẹ́ ìpọ́n á lọ fún. gbẹ̀sẹ̀ máa jẹ́ kankan náà kándù lé ẹ lẹ́sẹ̀ ó jùbùjùbùjùbùjù. ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ah. láyé àtijọ́ ọlọ́run ni bàbá wọn. Ah. ọlọ́run máa gbé mi gorí ẹ̀ òwe tọ́lọ́ máa gbé mi gorí ẹ̀ tán èmi àyè gbogbo òdúrà wípé èmi ah. kàdíjà sí wọn mú un lọ́kàn ìwọ ọmọ ti dáàdì rẹ lọ sáfà kàdíjà sí wọn mú un lọ́kàn ìwọ ọmọ ti dáàdì rẹ lọ sáfà kò sí wí kò sí wí kò ọlọ́run jẹ́ kí n jáde. ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o. ṣe jẹ́jẹ́ ayé màmá lé. ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o. tíyá bàbá mọ̀ pé mo pẹ́ wọlé jinadu jinadu ẹnabi lè ríru o ẹnabi ọ̀dẹ̀ nígbà yí pé kádìjà mo rí ẹ lọ́kàn. olúwa kan. ọlọ́ kò séwé o kò dẹ̀ séwò ọlọ́ ẹlẹ́dàá gbọ́ á ìwọ gbè ọlọ́ bá bá mi ṣe tó gbé mi gorí ẹ̀ ẹ̀ bá wọ gbé mi. má kanlẹ̀kùn yẹ ṣìnà ẹ ṣe má má kanlẹ̀kùn yẹ ẹ ẹ sọ ẹ ń ṣí eré ni. Ah! Mọ̀dájì máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́nu ilé gan. ìyàwó mi ò ẹ mọ̀ jẹ́ kí yàgbẹ́ mi tó mo pẹ́ kí n fún mi lé. kí ló wà báyìí létí gọ́tà ilé ó dá o ẹ̀rọ mi sílẹ̀. ọmọ ti dárí lọ yọrí jọ́sì lọ. ẹ̀rọ mi sílẹ̀ kù ẹ̀ ẹ̀ padà mọ́ ìsìlẹ̀ kù àwọn ọmọ tí o bá ti lọ sí you have to get rest rest i mean. wí. àwọn wí bó tó. kí ló sọ. wàhálà ṣé bàbá náà ló ń wí. bàbá tó fún ẹ lóyún lélẹ́yìn abẹ́lẹ́ yìí. àmì ibi ìdìbò àmọ́ rí. Ah, ṣé bàbá yìí. bàbá ló fún ẹ lóyún. ṣé mi làwọn ò bàjẹ́ abàgà rẹ̀ ama bàbá rẹ. kọ́ olóko la bàbá. ama bàbá bàbá bàbá rẹ. ẹyin kan ò tó bẹ́ẹ̀ ò tó bẹ́ẹ̀. lọ́wọ́ sẹ́yìn tó kúrò lóyún. àwọn ni kò jẹ́jẹ́ báyìí o tó bá jẹ́ lẹ́yìn ìjọba máa yanjú ẹ̀ máa padà nù. Ah! Ah! kálá mami ni. ẹgbẹ́. agbóhùnrè ló fún mi wà nígbà. nígbà àmì ṣe máa ń bá ẹ kú oríire. ṣé mo mọ̀ pé ẹ̀yìn ẹ gbagba. ẹ̀yìn ah, mi gbà wo pàpà. ó ṣoríire yìí wò mí. yára rè ìyá rẹ̀ wù mí. ó tún ní àwọn ni. ìyá rẹ̀ wù mí. ìyá rẹ̀ wù mí. ẹ tọrọ bá a dáná ọmọ ẹ wẹ wẹ wẹ náà bàbá sí ẹ rà jáde. ẹ wò ọpọlọ yín ní tuntun fẹ́ bá sí. ẹ ibẹ̀ náà dà. ọmọ ah. yìí ẹ wọ́n mọ̀ yìí ẹ wọ́n mọ̀ yìí ó ní ìfajà ayájọ ìyá rẹ̀. <laughs> ó jẹ́ ìgbéra pọ̀ ní wà. ayá ìgbéra pọ̀ ní wà. ìyá yóò gbọ́dọ̀ lọ lé o. ẹ gbọ́dọ̀ lọ àdá sọ́wọ́ ah, ayé ayé ayékáyé lẹ̀ ń jẹ yìí bàbá. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ oṣù tí wàá tó báyìí ṣé rí ọkọ ti tèmi olówó orí èmi nìkan ṣoṣo ṣé rí kí ní pẹlẹbẹ sísí pẹlẹbẹ yìí kò pọ́n tó ọkọ tèmi ò kí ń jẹ nǹkan tí ò gbó ọkọ mi ò lè bẹ́lẹ̀ ìlóyún bóyá kí ni olórí gbígbẹ ìlú rẹ lóyún àbí. mo máa ń pé ò làkíyèsí dáadáa ni lórí iná mo sì máa rẹ lẹ́yà rẹ. Màá lẹ́yà rẹ. Ìkọ́ olóko ọ̀la. Ìyá ẹ̀dínwó. Ẹ lọ kó ra dandan. Èlé ló bẹ akọrin ní ìrìn kọ́ ọmọ jù. Màmá, ilé àwájú. Ẹ̀yin méjì lẹ ṣe máa ṣàkó. Ẹ máa ṣàkó oyún ni o. Ọmọ rẹ kọ̀ wá ṣáájú rẹ bímọ ni o ìwà àánú ẹ ló tiẹ̀ ṣe mí ọmọ ọdún mélòó ni wọ́n papapọ̀ tó fẹ́ wọn. wo ẹni tó bá ẹ sùn lélẹ́yìí bàbá ó ju bàbá bàbá ẹ lọ eléyìí eléyìí kò lè pè mí kí n dá lóhùn. mama àgbọ̀yún ẹ̀yin gbé ẹjọ́ fún nàìjà one nàìjà two ìrẹ fún yà two hundred thousand ìrẹ fún yà one hundred three hundred ìyá ẹ̀ ń sọ níyà. owó ńlá. wá àbúṣì kí ló ṣẹlẹ̀ kí ni ti fẹ́ tán ní kí ọmọ ẹlẹ́ fún wa bọ́dí náà fún wa kí ni ká fi sára àbí kí ló rò. ẹ ṣe kí àná. ṣé bí mọ́mí ẹ̀ ṣe máa ń ṣe lélẹ́yìn ni kọ́lá ń sùn lè. ó sùn mi kọ́ mo máa ń sọ ọmọ ọdún yìí gan. Ah, ọmọ èkó ah, ọmọ èkó ah, ọ̀ ń ṣèyàn. bọ́lá jìnnà dùn jìnnà dùn ẹ̀ ṣe. wọ́n ṣe kò fún mo dá sí ọ ni. àwọn ọmọ ẹgbẹ́ kan tó ṣe fún mi ò dáa o. oníkẹ́mi ìwọ máa mú ọ̀ ń fọ́ gàn mí àyẹ̀kẹ́ gbọ́ wọn ṣépè fún ọyá wọlé lọ. àyùwá àwọn ah, ọmọ èkó ìkẹtọ sí ò dáa kò dáa kò dáa mo fi inú ń gbénú mo sì jẹ́wọ́ àà ah, ah, ó sì sọ̀rọ̀ àná di bá mi kílẹ̀ o tó mọ́ mọ́ mi lọ́wọ́ oníkèmí o mú rí sìn pé tí n bá ti mú rí sìn o yìí mọ̀ rí sìn gbogbo kó mọ̀ wá sọ́pọ̀lọ́ mi o ìwòsàn pípẹ́ pípẹ́ sẹ́ni o ìwò gbé o yóò jẹ́ tèmi o but I slept mm-hmm. I slept oh. yes I slept ẹgbẹ́ kọ́tà mo sùn sẹ́gbẹ́ kọ́tà mo jú yes màá rò pé mo wà nù lé. bẹ́ẹ̀ jìnnàdù ẹ̀yin lẹ fà lánàá ẹ̀ because dùwé bẹ́ẹ̀ ṣe mú lánàá ẹ̀ ti rọ̀ṣẹ̀ jù ẹ̀yin láti máa mú jẹ́ díẹ̀ ni ó ti yé nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. ẹ̀gbọ́n ẹ ti sùn lé ẹ̀gbọ́n tó máa ń sọ ẹ̀gbọ́n kan tó máa ń sọ lókè tiwa ni wọ́n máa ń ní tí ẹ̀ bá ló vip lọ́wọ́ kẹfà ilé fún ọmọ ṣoṣo ń di ẹni kan fún gòbíà méjì kẹ máa ṣe kí ni máa ṣe ẹ̀yin kan dá ni jẹ́ kó ṣiṣẹ́ kí sanara yín nìyẹn. gbàgbé yìí jàre gbàgbé yìí ìwọ tábà ti lówó èèyàn lábúlé ìrèsé má pè wò gbé o. abúlé bíbá yẹn. yes yes ní ìrèsé tiwa tábà ti lówó èèyàn ẹ má pè wò gbé ẹ má pè wò gbé wọn látẹ̀kọ́ àbí nǹkan kankan máa fi kó alọ́bẹ̀ jẹ o high school yes yes high school. ìkan tí wọ́n yà mí lẹ́nu jù láyé pé mò ń jó láyé pé mo rí lù ẹ ṣó wá dá èyí tó wá ń kọrin orin yìí orin wo náà kọrí èkó ni eh, ó ṣá prapra ó ṣá propro ó ṣá propro. ẹ̀gbọ́n wọn máa lulu fún yín àwọn máa mi ló lulu fún yín. ẹ̀mí kan wá sọ mi pé ọjà wìrì ọ̀níyàwèrè ọ̀yàwèrè ọ̀níyàwèrè. àwọn ọmọ mi ló lulu fún yín. wọ́n di ìmọ̀ rẹ̀ o. kọ́ tó ṣẹlẹ̀ ṣe wá rí ìwògbè tẹ́lẹ̀ fẹ́ fẹ́ yẹn ẹ máa fẹ́ o àmọ́ tẹ bá tí wàá mo ṣàpàpà ọwọ́ mi. ó wà bẹ ilé ẹ bá gbé ẹ̀gbọ́n ẹ jókòó kájọ kọfí kọ kájọ fi sára yàrá jẹ fún wa kọ. àná wọn rí o ṣàpàpà ìkànnì kò rí mo yà wèrè ìkànnì ọ̀ yà wèrè ìkànnì rí mo yà wèrè ìkànnì ọ̀ yà wèrè. tinadu tinadu ẹ mélòó mo pè. mo sọ̀rọ̀ rẹ. kí n má mi ọ̀dà àwọn sọ̀rọ̀. sórí bẹ́ẹ̀ ọba sóríire ní ẹ̀pẹ̀ ó ṣeé ṣe kí wàhálà ò lè kúrò ní òun àrùn mo fẹ́ kó o ronú wo èmi náà mo lè bọ́ sọ torí aṣọ tó bá kàn fún ṣe kú ní ọmọ pé ń jẹ pẹ́ ó láti máa bára wa rìn táàrí lè máa bára wa sọ̀rọ̀ torí pé bí èèyàn bá mọ ibi tí lọ ó yẹ kó mọ ibi tí ti ń bọ̀ ó yẹ kó sun oorun mẹ́ta o kó o tàkàkà kó o dàyà délẹ̀ kó o sùn ṣe kíni kó o tàbí laha kó o ronú ara rẹ nígbà tí èsì wọ nìkan nígbà tí èsì wọ nìkan wọ́n lọ wá tó ń dára kan nísìnyí wọ́n ní tó bá délé ọtí báyìí wọ́n lọ́mọ fẹ́ fún òní lọ́mọ fẹ́ ju hàn yóò sojú bí ọmọ lúdò wọ́n lọ́mọ pariwo ní ẹ̀ lọ́mọ pé ọtí èpá gbò ẹni ó mutí lọ tí ń pa wọ́n ní dọ̀nù bá bí ọgàn wọ́n lọ́mọ kónú gbò. Ah, ah, ah, ta ni fún ọ ní òyìn ẹlẹ́jẹ̀ all this thing all this thing i no like am o. wọ́n dáràn ayé mi sẹnu bí gbígbà tí eh, mọ́ngòrò bá bọ́ọ̀lẹ̀ èmi náà sì sè ọ́ sì sè ọ́ tara rẹ jẹ ni èmi mo lè bọ́ sọ ọ̀sẹ̀ tó tún lè bọ́ sọ òdodo ọ̀rọ̀ tó ju èmi ìwọ̀nba owó tó rí tó ẹ̀kọ́ ọmọ dájọ́ nítorí ọkọ bọ̀ kó olómi déèyàn láyé rẹ̀ ọmọ kò lọ di ọtí ọmọ kò lọ di ọtí wọn ló mú tí ó tán lánàá wọn lóore kọ́tà wọn lójú kọ́tà tó sòlò tílẹ̀ fi mọ́ ọlọ́run sì jọ ká lójú ọ̀rọ̀ rí tágbà òjò gbé ọlọ ẹlẹ́kọ̀ọ́ bá bì ìkùkù níjà wọ́n ti fi wá wọ̀ eh, ọ bọ̀ sẹ́nu tilapia. tágbà òjò gbé mi lẹ́lẹ́kọ̀ọ́ don't talk. yes now i don relate with me. iye bọjá. ojú rí ọ̀tá mi ojú rí ọ̀tá mi ah, ẹ dàkún ṣé tí ẹ̀ bá dárin lódò tí wọn ò jẹ́ ọjà tó tó kọrin lóko tí wọn ò yóò mú mi ṣé kọ̀ yẹ kó tó nfun orin lẹ̀ kọ̀ yẹ kó tó délé kọ́ mọ́ ìpara alẹ́ sẹ́gbìnrin àbẹ́ ẹ̀gbìnrin ṣọ́ọ̀gbọ̀n ọ̀fọ̀ tilẹ̀ ni ah, ìyá rẹ ọ̀dẹ́ sílé kan bàbá rẹ ò ní ìkíní kan ọlọ́ ọlọ́ ọlọ́ wùwà ọ bẹ́ẹ̀ ọba ṣe gàǹtà yóò tiẹ̀ jẹ́ ní olówó lọ́wọ́ nítorí ah, tí mo jọ́ náà nísìnyí aṣọ òpè méjì lọ́rùn ni kọ́lọ́wọ́ sànù aṣọ kan ní bí ewúrẹ́ tọ́ba ilẹ̀ yìí aṣọ kan bí o ń bọ́ọ̀lù tó tó máa wọ̀ so ní mi gbogbo tó fi mu tí tọ́ba ń dájọ́ so ní fi ṣe nǹkan gidi ní ayé. I'm sorry I'm sorry àmọ́ eh, sọ̀rí má bínú kó ṣe pé bóyá mo dédé fẹ́ lọ drunkard pé mo fẹ́ yó torí ọmọ àgbọ̀kẹ́ mu ìfẹ́ rẹ̀ ní máa ń pa mí bí ọtí máa wò pé kí ni fi sáàsàn bóyá tí n bá tí n bá wà nínú ìgò tí mo sarajọ sínú ìgò bóyá yín lè rí ọmọ yín lè rí kọ̀ǹtó yín lè rí kọ̀ǹfíìsì torí ẹ̀ nìyí. sọ pé pa ayé rẹ lọ ta o ayé rẹ lọ ta tó táyé lọ bá ta ni ìwọ mọ ìwọ mọ ní sùn ah, àjọké tó tó tó múra kankan kan sí i ebó mọ́tò ni máa wá wá. bẹ́ẹ̀ ni alága ló ń tì ní máa wá wá ní tó tí ó gbé mọ́tò wá wá tí wọn bá mójú tó sẹ rẹ bóòtì ẹ̀rá mọ́tò tó bára mọ́ wá ebó wọn ọmọ pé o ní nǹkan. àmúta ah, lẹ́lẹ́sẹ̀ mẹ́ta. ebó wọn mọ̀ ní nǹkan ẹ̀ ǹjọ́jọ́ bá rọ̀ ló mọ sí ni ọmọ pé ní nǹkan kan lẹ́lẹ́sẹ̀ mẹ́ta kí ló ní kí ló ní kọ́ ọ tẹpámọ́sẹ̀ rẹ èmi ò eh, gbogbo ká máa bọ wíru kọ́ ọmọ wíru à ń sọ̀rọ̀ kọ́ ọmọ mùtímọ́ ọ̀nà sọ̀rọ̀ òbe ọ̀rọ̀ bí ọ̀nà ló ti tẹ̀lé ni irúgbọ̀n ló kún yìí òòrùn owó gẹ̀ kọ́lọ́run sáà bóyá lójúmọ́ pàkéèké mẹ́ẹ̀gẹ́. ó dàá mọ́ bínú bó mi sì rọmọ fẹ tó gbogbo nǹkan tí ṣe mí ní ìgbésí ayé mi mi sì rọmọ fẹ yìí. ẹ kò sí wàhálà wọn àjọ ìyìn àtọjú àti mú kò sí tuntun gbèsè ayé bóyá tó a bá tiẹ̀ fún bèbè ọmọlẹ̀ bóyá yèrè yóò yípo ẹ kò sí wàhálà ọ̀n eh, tó ṣe ṣèṣì ń wọlé lọ lọ múra èmi ọ̀ tẹ̀lé ọ lọ bẹ̀ èyí lọ́ọ́ bá sọ ah, adájọ́ mọ̀sẹ̀ là wà àtọ̀rọ̀ yẹ kí mọ́ra ìlú wọn bá sọnù òdìbò kan ká ah, wa. àpọ̀lẹ́ mi aṣọ mi ti dọ̀tí mi láṣọ mi. sọ́tọ̀ àgbọ̀ pàṣẹ ìṣẹ́dá ah! ọlọ́run mi o ọlọ́run mi o. owó lè fi mọ́tò ẹ̀ tí mo lò wọlé. ọlọ́run mi o. ìṣẹ̀ṣe láyé àtijọ́ ṣóun ni bàbá wọn. ẹ akuru ẹ sì bèrè gan pàápàá ah, ẹ sọ ní burúkú. mi ti mi ti fara dábọ̀ láti gbọ̀ngàn ah, bẹ́ẹ̀ bá ṣé wà ní dẹ́dẹ́ ní ṣé wà yẹn náà yìí ṣé ẹsẹ̀ náà ni ẹsẹ̀ náà ni family ńlẹ̀ ni àbẹ́sẹ̀ náà ni ọmọ ńlẹ̀ ni bí ṣé wà yẹn odindi odindi ìyàwó mẹ́ta odindi ìyàwó mẹ́ta yìí fẹ́ ṣé bí ọdún máa ń lọ lóde rẹ̀ yẹn ẹ jẹ́ bọ́ àmàdù ṣẹ́ǹjì ṣé wàá tún mọ́rin kọ́ mọ́ ṣé bẹ́ẹ̀ mo ní kọ́ ọmọ ká má lè pa ṣínkì ṣẹ́ǹjì kán lè mú rẹ́ni kankan a fà àná family ńlẹ̀ o ká ní máa yabi ẹ ẹ manager ẹyin bá nọ̀rọ̀ ẹ jọ ẹyin náà bá ṣàtúnṣe sí ẹ bá ṣàtúnṣe lóòótọ́ mi lè kéré o mi lè kéré o kékeré mi lábẹ́ kéré àmọ́ ṣe gbé mi ra díyẹ ẹ ẹ ju wa lọ. ẹ tiẹ̀ máa wò manager ẹ tí wọn aṣẹ́yìn tẹ fún wa ń gbogbo nǹkan tá à ń jẹ ibo la fẹ́ fojú sí ẹ ẹ tiẹ̀ wò ìkọ́ni ẹ nílùú kejì lọ́hùn ó ń kọrin fọba ó ń kọrin fún jóyè ó ń fún nílé ó eléyìí sì tó yẹ kó lóyún tí ò rẹ ní gbà bóyá ọba yóò lọ máa yí fún gbẹ̀yìn. ẹ wò ẹ wò ṣé ẹ rí dédé kọ́tọ̀kọ́tọ̀ tẹ́ ń sọ yẹn kò bà mí nílé o ṣé ẹ̀yin ti gbàgbé pé orí ló dúró kágbọ̀n tó mú mi. dákun ọba rinu dákun dákun olórí ni o wọ́n sì wí pé àkìtàn lórí tó o bá ti wá lè gbẹ̀gbin dájúdájú ọ̀ṣọ́ lórí nù wọ́n àwọn wọ̀nyí àwa la jẹ̀bi wọn èèyàn ò lè lọ sóde kó máa wá bọ̀ kó má rí kọ́bọ̀ mú délé ẹni níyàwó lé eléyìí náà kan lé á wà lọ òde á máa wá bọ̀ wí à ń lè rí kọ́bọ̀ kan mú délé ẹ dákun bọ́ bá ti ń bínú ẹ̀bẹ̀ lábẹ́ wọn ẹ wò ẹ wò torí ọlọ́run ẹ dákun ẹ má bínú ẹ má bínú sẹ́ni bí ò ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ tó o bá ń fi wá wé ìkàn ọlọ́run tó tẹ́lí ti kọ́ lé ní bó bá dùn la yóò kó ń bẹ́ẹ̀ aṣọ́rẹ́ kiri lọ́lọ́run ó máa ń lọ kiri ni ẹ wò ẹ ká fọkàn ara wa balẹ̀ ọlọ́run sì ń bọ̀ lọ́dọ̀ ọba rí ni náà ẹ dá bàbá rẹ nu sọ̀rọ̀ rẹ o sọ̀rọ̀ rẹ. ẹ iṣẹ́ é àdùn. ẹ ṣe èbúté bọ́ ọ bá ní kó o bínú láti èdè dọ̀là o tó bẹ̀ o jù bẹ́ẹ̀ lọ àmọ́ bí n bá ti wá bẹ̀ ọ́ bí kò má bínú yẹ kó o gbọ́ ọ̀sìn lẹ́nu ó dá tó bá yẹ pé ta sọ wíwọ̀ àbí tó ń jẹ ni ẹ dáhùn dá mi láti òní lọ gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ wọ̀ lóde ni níjẹ̀dí mímu ni ẹ dada mi. wo àwọn bẹ́ẹ̀ mi ẹja ẹ ọjà ló ń lọ báyìí o tó ń pa yọmẹyẹ ni ibi tí n bá ràn ni kò lọ ní tí mo ti fẹ́ràn ọkọ tó bá dọ́jà fún. o. Ah, ah, ah, ìyá ọba rinu. àwúrú àtẹ̀yìn ọmọlẹ́yìn rẹ̀ àìréwú lòdì ọ̀sán o ṣé ẹ ń lo òde eré ni abẹ́sẹ̀ ń bọ̀ ìwé mi méjèèjì. à ń tò lé eré bọ̀ níbẹ̀ wá ní kàmọ́ mi ó yà mí lẹ́nu náà torí mo mọ̀ yìí pé tí mo bá ṣe pé bóyá ẹ̀ ń lọ àbẹ́ ń bọ̀ tẹ́ tún wá rí mi wájú ìta ẹ̀yìn ní kẹyà kẹ́kí mi ẹni kẹmọ́sẹ̀ ni èèyàn kọjá lójú ìdí ọba tí òkè ọba. àyà wa ta ni wàá kọjá wájú ìdí ọba tí òkè ọba. Eh, ó dàbẹ́ gbéra lẹ̀ gbéra lẹ̀. ẹ̀yà wọ̀ báyìí. alẹ́ gbéra lẹ̀. àfi wà iwájú òòṣà kálá nígbà tó òòṣà ẹ̀yà wọ̀ báyìí. ó dáa náà inú òrùn lẹ ti ń bọ̀ ó yẹ kí n wà kó sí nira lè jù mò ń bọ̀. ẹ adúkẹ́ adúkẹ́. ó yá wa. bá a bomi wá kí n sọ àwọn èèyàn mi lálejò. ó dáa mò ń bọ̀. ẹ ní sùúrù o. ẹ bá gbóyún dáadáa yẹ ẹ jọ mi tí mo bá gbé fún un. àbúrò ọ̀rẹ́ mi. gbogbo yín ni kẹ́ ẹ mú mi káríkárí o bẹ́ẹ̀ sì wọ́n á mú mi mo ládùúrà kékeré kan tí mo fẹ́ sí fún un tí mo bá sì ti ń ṣàdúrà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ṣàṣẹ. wọ́n ní aṣẹ́gilájé àtàpọ̀ làṣọ̀rọ̀ bàbá kékeré òkè gbẹ̀tì ajẹ́ fún wọn níjọ́ kìíní àná tó ní yóò ṣòwò mọ́kànlá láàfin àmọ́ o ọba rínú àwúrú àtẹ̀yìn ọmọlẹ́yìn rẹ̀ mo fẹ́ kẹ́ mọ kínní kan dájú láti òní lọ ẹ tó ṣòwò mọ́kànlá mọ́ o. àṣẹ ẹ mọ kọrin là ní. ẹ mọ kọrin lówó ni. ẹ mọ kọrin gba yìí ni. gbogbo ìdílé tẹ bá lọ hmm, wọn mọ gbà yín bẹ lónìí ni lónìí màmá ni o màmá ni dé o. torí tó bá jẹ́ ti orin kíkọ ẹ àwa náà kúkú ń gbìyànjú àfi kélédùà kó bá wà dé ládé. ọba ní ọjọ́ kò fọkàn báyìí torí kí òkè ọkọ níbo níbo tó ló jọ nínú ìlú àti pé gan-an ti ẹ̀lú ní. ládùúgbò sí mo rí kan tó bà kí gan ló dé táwọn ọ̀dọ́ ìlú òfin kókó wá kọrin lọ́dún ìtìbọ̀lọ́run. ìyá wa ṣé ẹ rí tó bá jẹ́ títí àwọn ọ̀dọ́ olùtẹ́ǹsọ yìí ẹ wo ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ olùtẹ́ǹsọ yìí ọ̀rọ̀ wọn ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tóun tá à ń yàdá sí ṣé ẹ rí àwọn ọ̀dọ́ olùtẹ́ǹwo yìí wọ́n ṣe ọ̀tẹ̀ ju kíní dalẹ̀ lọ àmọ́ mi ò rí wọn mi ò bá wí o ṣé ẹ rí àwùrú ọ̀rẹ́ mi tí ó sì ń tòsí òun ló fà dédé yánmayánmá ìdédé wọn ń ṣe yẹn mo mọ̀ pé tó bá jẹ́ pé àwùrọ̀ ọ̀rẹ́ mi ó wà nítòsí ni wọ́n wọ́n wọ́n jẹ̀sán ṣọrú ẹ̀ sòrò ẹ wo ẹ máa wo ti yín ò yá wa torí ẹ̀ lẹ ṣe rí mi tí mo ṣe ń pakọ́lọ́ pakọ́lọ́ bí ẹdìyẹ tí ò gbádùn mo dẹ̀ gbádùn o ṣé ẹ mọ̀ pé tájá bá lẹ́ni lẹ́yìn n lè máa lè pọ̀ bọ ajá mi kò lẹ́ni lẹ́yìn o kódà n ò lè pa áyán. ọba rí mi fọkàn rẹ balẹ̀ torí elédùà yìí agbe okori. àṣẹ o àṣẹ o àṣẹ o. ọba rí o ìyá wa. tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bọ̀ sọ. láwọn mi náà rí bàtà kí ló tún fẹ́. ọba rí ìyá wa. yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ kì í tóbi títí ká fọ̀ bẹ̀rẹ̀ ẹnu yìí náà láì fi sùn torí ìdí èyí ọ̀rọ̀ tí mo fẹ́ bọ̀ sùn kò ń sọ̀rọ̀ tó lé náà ó kàn jẹ́ wípé ẹ tó bá rí nǹkan tó wù tó wù ọ́ dáadáa tó wá fẹ́ náwó mú nǹkan tó wàá mọ̀ bó sì náwó wọ gẹ́gẹ́ bí ẹni kí gan-an ló sì. ìyá wa ẹ wo ẹ̀jẹ̀ ká ní sùúrù lọ́ọ̀kan ọbẹ̀ yẹn o ṣé ká pé bí mo ṣe wà yìí irú igi tó dúró yìí kí n wá rí èso tó rẹwà lórí ẹ̀ kí n dẹ̀ fẹ́ ká jẹ alábáwọn tó nílé yìí ni màá sọ fún wọn pé ẹ̀yin ará ilé mo fẹ́ ká èso lórí igi yìí o bí wọ́n bá ní kí n ka máa ka bọ́n bá sì ní kí n máa ka yá wa máa sì pọ̀ sókè rájà kó sí wàhálà ń bẹ. ẹ ọba rí gbogbo tó ṣe ṣùgbọ́n mo fẹ́ kọ́rọ̀ tèmi náà yìí ọba rí ó jà gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún ọ náà ni pé mo nífẹ̀ẹ́ rẹ̀ mo fẹ́ fẹ́ ọ. ọba rí inú. ẹ ìyá wa. wojú mi ojú lọ̀rọ̀ wa a ní mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ fún wù mí jáde orí. ìyá wa ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí ẹ ń sọ látẹ̀ẹ̀kan yìí ẹ tí n bá sọ pé kò yé mi irọ́ ni ojú yín tẹ̀ ní kí n wò yìí mo ti ń wojú yín ti pẹ́ àmọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ wá sọ̀gbẹ̀yìn yìí ẹ ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kò yé mi ẹ tún sọ. ọba rí inú owó yá wa. kí ló dé tó ń ṣe bí ọmọdé báyìí mo ní mo nífẹ̀ẹ́ rẹ̀ ó wù mí kó o jáde orí. adéorí adéorí yá wa èmi sí i. èmi ni ọba rí mú. ẹ dúró ẹ dúró ẹ dúró a máa ń pọ̀rọ̀ yìí lówe ó máa lára nù ọ̀rọ̀ ọba rínú yìí ṣá. ẹ ti ẹ̀gbọ́n náà àtìgbà táláyé ti dáyé lọ́kùnrin àtobìnrin ti ń nífẹ̀ẹ́ ara wọn àmọ́ títí gbogbo èyí ti ń pọ̀ jù o ṣé wọn ló yẹ kó máa nífẹ̀ẹ́ ọba rínú ni. ìdílẹ̀kẹ̀ ìdílẹ̀kẹ̀ kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí mo nífẹ̀ẹ́ ọba rínú ẹ tó bá mọ̀ mo ṣe ń ṣe mí ni ṣé ló wù mí kó bá mi kó jáde orí mi. Ah. ìdílẹ̀kẹ̀ máa gbọ́ bó ṣe wí ọba rinu ọba rinu kódà gan ọba rinu ọ̀hún kò mọ̀ bí ẹnìkan kú fóun kò mọ̀ bí èèyàn fẹ́ dákú fún un kọ̀rọ̀ ọba rinu láì ṣe pé ó kàwé. wo nífẹ̀ẹ́ bá ní jọ sọ fún mi kí ni òmò tó ń pè nífẹ̀ẹ́ ṣé o lè sọ ìtumọ̀ ìfẹ́ fún mi kí ni ìwọ kí ni òmò tó ń pè nífẹ̀ẹ́ mo béèrè nǹkan tó ń pè nífẹ̀ẹ́ lọ́wọ́ ẹ eh, ìdí ìlẹ̀kẹ̀ ọlá ìtàn mm-hmm. kíní kan mo fẹ́ kẹ́ ló mọ̀ dájú lónìí o mm-hmm. wípé ààbò èmi ìwògbè ló máa dájú ìyọba rínú gbẹ̀yìn. akówítọ́ ọkùnrin eh, sọ bá òun sọ ti. ó sì rí kí n tó sọ fún mi ó sì kí ọ lọ. torí wo ọ̀dọ̀ mi ní ìbéèrè tó wọ ni o. má lọ́rọ̀ òjò bá láwọ̀ gbogbo bá rù lọ́wọ́ lọ́wọ́ tí n tọ́ sọ fún mi sí lóòótọ́. èmi ò parọ́ àná dá yìí o àìlọ́fọ̀ ọmọ yẹn ni ó gbá mi nù ṣe papa ẹ má jẹ́ ọmọ dàbí ọ̀rọ̀ Burundi àti Nàìjíríà o tí Nàìjíríà tó na Burundi ní wà tó na àwọn ará náà ní wà Madagascar tá àmọ́ ibi tó ti wá tá àmọ́ iye tó sún rárá wá kó wá wọn àyẹ̀wò sọ́dí tù wá padà kó lé Nàìjíríà lọ́wọ́ I need jams òbí fẹ́ ó gbá mi nì. dá kí ló kọ rẹ her name is Jina. Jina. Jina do ewu ilé àbí Jina do àwa kú mọ́rì tí iná ṣe kàn. Ara o. Gbogbo ọgọ́ yẹn yìí ó wò dáadáa o. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀ tàṣí ara wọn. Èmi, àmì Lagosian báṣe máa mú wọnú ara wọn nulẹ̀ kù ẹ̀wọ̀n bọ́ kù àbẹ́jà ẹ̀rí ẹja àbùkù tán rí lẹ́yìn lẹ́yìn bá rí ẹja àbùkù tán ní kù tó bá ṣe lùlù ìlàgbà ọjọ́ kẹjà kù tó wọ́n bá wọ́n kàn bẹ́ẹ̀ lórí wàá gbẹ̀mí lọ́gbọ̀dọ̀ pẹ̀lú àwọn mi ó wá lọ rèé rọ gàrí àpò báyìí ọ̀pọ̀ ní ọ̀dà wo ó rìn ọ̀pẹ̀lẹ̀ òsèké àti bódékì rẹ̀ wà gbọ́ bá mọ́rùn lọ́rọ̀ òògùn báláwọ̀ mú bárù yọ̀wọ̀ lọ́rùn bó ṣe wà yìí iná ni ọmọ ìsara lásìkò tó ọba ti fẹ́. this is aṣọ pupa. aṣọ pupa tí ìbò kù lọ sàá tó o bá ti fẹ́ lò àpò apá òsì láì lò ó sí ọ gbọ́dọ̀ ṣe ìsìnkú sápò apá ọ̀tún o nítorí pé gbogbo obìnrin tó lódùmarè dá ẹ̀kọ́ òsì wa báyìí ló ti dá wọn ìgbà náà sí ní ọ̀sà o tó bá sì jẹ́ ọ padà wá yìn mí láwo. dùgbẹ́ ìyàwó yìí ló nà mí ìbínú mi ẹ̀ mọ̀ ọpẹ́ táyé àwọn ọmọ èkó mọ́ dání tí máa rí máa gbé abúlé abúlé abúlé abúlé o bá tún máa rí máa rí tún bá kò bá tún máa rí máa rí tún bá kò o dúpẹ́. tọ́ ọ bá wá kọ̀ tọ́ ọ bá dúpẹ́ o ní má gbà tí ó mi padà. ah this is Zaria ah Baba. èyí gẹ́gẹ́ ni tùbá tún máa rí máa rí tún bá kò tùbá tún máa rí máa rí tún bá kò bàbá. ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe. yá mo dẹ́rù báyìí. kò. mo ṣẹ̀rù bá ní àkọlẹ́tò. wọ́n rí ìbára jìnnà dùn wọ́n yà dànù. ẹ̀yin ọ̀rẹ́ mi. sí ẹ eh? ìwògbè mọ̀ bínú ó ti pẹ́ tí mo ti fẹ́ rí o it has been long mọ̀ jẹ́ nsọ òyìnbó mọ̀ jẹ́ ká fúnra ẹ̀ lẹ́sọ̀rọ̀ tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ òyìnbó ọmọ ni àbí senior mi ní ilé ìwé òun ló ń sọ òyìnbó ni o dẹ́kúkú lọ kí n bókù lọ lé ọlọ́rọ̀ kí n lọ bí tí mo lọ bẹ́ẹ̀ Sorry, gbogbo ojú mi mo nífẹ̀ẹ́ rẹ̀ sorry ìfẹ́ mọ̀ sùn ìbò so me and you each other gangan. Ah, ah. bọ́dà jìnnàdù ẹ má sọ fún mi pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń sọ. iyo ah, <laughs> ìmọ̀ tí pinrin i love you. ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù mi ò lè fẹ́ yín. mọ̀ sí báwọn sọrí látìgbà tí wọ́n ti wà ní skul ẹni lè wé tèmi náà ti kí ló pé mo jáde òun nífẹ̀ẹ́ rẹ̀ ti mọ pa níbẹ̀ àmọ́ gbà ọ̀kẹ́rẹ́ àmọ́ ní ìsìn tọ́lọ̀ ti wá sọ pé ọ ti di ìyá wa ẹ́ àmọ́ ti nífẹ̀ẹ́ rẹ̀ i love you gógógó mọ̀ ní serious. Ah, ó ní mi ò lè fẹ́ yín ah, ah, ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ẹ wò ẹ wáyàwó yín síwájú mi lè fẹ́ yín ẹ má bínú tẹ́ ti gbọ́ àwọn ọ̀rẹ́ mi rúdì mi. èwo kò yọ ọsì kọ́lé mi pé mo nífẹ̀ẹ́ mi sí àjẹjú allow me to enter your. ìsìn wẹ̀rẹ̀. bó dájú ẹ ẹ̀dìjẹ́ mi lè fẹ́ yín owó ẹ̀dìjẹ́. mi ò fẹ́ kọ́ sọ̀fà ló ń sọ̀fà mi sórí ìdílé ìdílé kí wá jù ni mò ń sọ fún wa kí tó tọ́ síbẹ̀ yóò ti rán mi má jẹ́ gbọ́ o àti kejì lọ wọ́n ti rán mi. bódà jùlọ bí akẹ́ lọ bá dilẹ̀ kẹ́ lọ bọ́ láìpẹ́ kó tó lè fẹ́ yín owó ẹ̀dìjẹ́ ó ti fẹ́ máa lọ àwọn ọ̀rẹ́ mi dúdú mi. ojú ẹ̀ pọ̀. ìwọ bẹ́ẹ̀. ẹ ṣe ẹ̀wẹ̀wẹ̀ tá ń dọ́rọ̀ ọdẹ ìwọ ìwọ bẹ́ẹ̀ má ti ń bínú màá nù. ọ̀sẹ̀ tó ti lù ó parun àbí kí n débẹ̀ wọ́n rà ṣẹ̀ṣà kí ni ká ti gbọ́ ẹ wò ó ẹ wò ó rí ṣá ìwọ gbé má bínú kó jẹ̀bùrẹ́ Ah, ah. ta ni fẹsọ̀ ọdún eléyìí sọ̀rọ̀ arákùnrin wo mò ń bọ̀ mò ń bọ̀ o gbọ́dọ̀ kú ikú o gbọ́dọ̀ gbá àrùn kò sì gbọ́dọ̀ gbé ẹni jìnnádù o ti fọwọ́ jáde àgbọ̀ sórí ara rẹ kí ló sọ ní gbogbo orú eléyìí wò ó mo ní bó bá wà létí òkú kó máa bọ̀ wá bá mi mo ní bó bá wà létí odò kó wá súnmọ́ mi kó máa bọ̀ torí kétékété báyìí lè wá gẹ́gẹ́ gbọ́ ọ̀rọ̀ tí bá bẹ́ẹ̀ sọ mo ní kó gbọ́ mo ní òdìdé pẹ̀lẹ́ kó rọ̀ gbẹ́sẹ̀. Ah! ìwọ gbè mọ́ bínú ah! ẹ̀yin méjèèjì ẹ̀sìn ń wojú rẹ̀ bójú yín bá ṣe méjì wò ó gẹ́gẹ́ ògbẹ̀yìn ó yẹ yọjú yín dà sọ́hùn ìwọ gbè mọ́ bínú jèbúrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ torí báwo bá bá wa wa gbọ́ táwo bá bá wa wa gbà fiyè dánú kó fiyè dé gbogbo ara mọ́ bínú wò gbè ah! wò ó. sórí wọ́n ti pẹ́ tí nǹkan kan ti ń gbé mi lọ́kàn tí mo fẹ́ bí ẹ bó o bá wá lè sọ fún mi lẹ́nu inú mi ò bá dùn. ọba rí mi nǹkan tó ń sọ fún mi nísìnyí pé ọ̀rọ̀ kan ti ń gbé ọlọ́kàn ti pẹ́ tó ti fẹ́ béèrè lọ́wọ́ tó kọ̀ tó ò béèrè. tó bá wá rí bẹ́ẹ̀ béèrè lọ́wọ́ mi mo ṣe tán láti dọ́lé torí yorùbá bọ̀ wọ́n lẹ́yìn tó bá béèrè ọ̀rọ̀ ní fẹ́ di ẹ̀rù béèrè. ó dáa ṣé o rí ohun tí mo fẹ́ béèrè kò ń ṣe ohun tó pọ̀ ju o orúkọ tó ń jẹ́ yìí ìwògbè tó o bá rìn síbí ìwògbè lọ́tún tó o bá rìn sọ́hùn ìwògbè lọ́sì wọ́n á wò pé kí ni kúlẹ̀kúlẹ̀ orúkọ yìí gan àti pé níbo lorúkọ yìí ti ṣẹ̀ wá gan ṣé àbísọ ni àmútọ̀run wá ni àbí ìnagijẹ lásán. ọba rinu ṣé ìbéèrè kékeré tó fẹ́ béèrè lọ́wọ́ mi látọjọ́ ẹ̀ lélẹ̀ tó wá dé mọ́ra tó béèrè tó bá jẹ́ wípé tìtumọ̀ òwògbé ni mo ṣetán láti sọ tìtumọ̀ òwògbé fún ọ lálẹ́ ṣebí tí mo bá ti sọ fún ọ tán. inú mi ò bá dùn o. sí ọ̀nà ọba rínú gẹ́gẹ́ bí ìtàn tí ìyá mi sọ fún mi kí ìyá mi tó jáde láyé ìyá mi jẹ́ kó yé mi wípé ojú ọmọ pàwọn gidi gan débi wípé kò síbi tí wọn ò fẹ́ wọ ọmọdé kó tó wá di wípé elédùà wá gbàdúrà wọn tó wá fi mí ta ìyá mi lọ́rẹ ìgbà tí ìyá mi tún wá bí mi tán wọ́n ní ṣe ló dàbí ẹni wípé ìyá mi yanu báyìí kọ léyìí tó túmọ̀ sí wípé níṣe ni mo jọ ìyá mi bí ìlú mi hmm. ìdí nìyí tó fi wá sọ mí ní ìwòye hmm. èyí tó túmọ̀ sí ẹnì kejì ẹni tàbí GKN. ah ah ah ah ah tá a bá ní ká wò dáadáa orúkọ yìí ibi tó dáa ló ti ṣẹ̀ ah inú mi dùn ìyẹn túmọ̀ sí pé kéèyàn bímọ lẹ̀ báyìí kọ́mọ náà wá jọ̀yàn káwá pé ah, jígí mi re o ìwògbé mi re o ah inú mi dùn ọkàn mi ti wá balẹ̀ pẹ̀sẹ̀ àfi bí omi inú àmù. ọba rí wa mọ̀ yìí ilẹ̀ ti ṣú. ìwọ gbè sórí èmi kò ìṣe tán àti lọlé báyìí kò ìṣe tán àti lọlé o fẹ́ máa lé mi ṣé o ti fẹ́ máa lé mi ni. ọba rí nu bàbá wọn ní ìjà kùmọ̀ kan kì í wò jù ẹni abíire kò rújò ọba rí mi ilẹ̀ ti ṣù wá mọ àrùn mi àfọwọ́ rẹ̀ wà lọ. ìwògbè ṣé ó rí lóòótọ́ ohun mi náà kí n máa lọlé àmọ́ kí n tó lọ ohun mi kí n tún kí ẹ bí mo ṣe máa ń kí ẹ tẹ́lẹ̀. o fẹ́ kí mi. bẹ́ẹ̀ ń gbọ́ o. mo ti máa ń lọ sílé bàbá rẹ tẹ́lẹ̀ àmọ́ jẹ́ ń wá lọ sílé ìyá ẹ lénìí. ilé ìyá mi. bẹ́ẹ̀ yé ah, ọba rínú kì mí tó bá fẹ́ kì mí kì mí kó rí ìmì mú kí n tó wọlé lọ ọba rínú kì mí. ìwọ gbé mo ní tápàṣà nìyẹn o ìwọ gbé òbí ìjà nìyẹn ara lòdò olúbísí.

lọ́jọ́ okòrùn tápà jọ lọ ni ṣùgbọ́n lọ́jọ́ òkúta pẹ̀lú omi sí nítorí kí ni wọ́n máa ní pé bí tápà bá kú wọ́n ní ká lọ lè wó tutù òwú ká lọ lè wá afárá oyin òtútù òwú ṣọ̀pọ̀ afárá oyin ṣọ̀pọ̀ bá a bá wá rótútù òwú tán tá a tún wá rá afárá oyin yóò wá kú bàbá ẹni tí ó gbẹ̀lẹ̀ lógìjò nílé Olúbísí bá a bá tún wá rẹ́ni tí ó gbẹ̀lẹ̀ lógido ṣọ́ọ̀mọ̀ pé kò sẹ́ni tí ń sin tápà ní dùbù òró ni wọ́n sin tápà lè pè nílé olúròrè ọmọ aláwo ló lẹ̀ sí. ẹ wo bàbá ẹ mọ̀ sọ́mọ́ àwọn jàre ẹ mọ̀ sọ́mọ́ ẹsẹ̀ aṣọ́lúwa rẹ̀ di sásẹ̀sì tó yẹ pé gbà tí sásẹ̀sì dé tó kò náà sà tó dé máa lù kárí àyẹ̀bàjẹ́ ni kẹ́mi. ìgbà tí sálà bó ṣe ń play tóun pé ó mọ̀ pé sàjẹrí mọ̀ yóò padà bá yín jẹ sáré pé yóò bá wọn lọ sí Champions League ni pé yóò bá kárí à ń jẹ ni ìyá rẹ mọ̀ òkú tí mo yọ bẹ́ẹ̀ lápò ọ̀tún kí n dábọ̀ mọ́ báyìí mo ṣubú mo gbókìtì ni kí wọ́n lè ṣe tẹ́lu pé mo ṣe. lórí burúkú sọ̀rùn ó gbókìtì ṣé ọwọ́ atálàtàyè ìwọ tó yẹ kó tàkìtì kó gbábẹ̀ kó gbábẹ̀ lọ́rùn alákejì kí n tó hàn tán lẹ̀ mo ṣoògùn fún ọ mo ní òfisápò òsì ọlọ́run fi sápò ọ̀tún tí tó ti dá obìnrin ọwọ́ àlọ́ fi sápọ̀ ọ̀tún olórí burúkú ṣé mo ní kó fi lù ú mo ní kó o fọwọ́ ra oògùn lákòókò sẹ́wọ́ sí báyìí kó sì tẹ̀lé ọ ọwọ́ àlọ́ rẹ ṣe nǹkan míì ìwọ kan rádaràda ọwọ́ àsorí bí apẹ́ àdàlú ọwọ́ àǹfọ̀nù pọ̀ bí ìjà mọ̀lẹ́bí ọlọ́run sọ̀rọ̀ ó lémi òmò ògùn mo so oògùn àìkú kọ́ ní òṣìṣẹ́ ó ti kú ná ó ya àfihàn kó má lọ. ẹ wo bàbá ẹ fi ẹ fi ilé jàre ìsákùn ìsákùn ìsákùn ìsákùn àyẹ́sẹ̀ mi ni o ẹ tún tẹ́tí máa dá a máa tugun ẹ ṣe mí fún mi ni o. èmi ó ṣe mí fún un. èdò èyí ẹ ń kọ́. ìyá mi bẹ́ẹ̀ ń lọ fàlẹ́ gbó màrán ìyá aláṣọ. ó ti gbó àbí ègbó. kí lẹ́ fi yá mi sí. bí n bá kọ́ gún ya rẹ̀ lágùn dojú délé láàrin tó bá ṣe lílá rẹ̀ wọ̀ náà lọ rìn mọ́ gún ọ bí bẹ́ẹ̀ kọ́ òòrọ̀ ọmọ kankan tó gùn ah, ah. lórúkú. ẹ kó jáde ẹ mọ́ṣẹ́ ah, àmọ́ ká máa pàrọ̀ nù èmi náà ṣe mistake owó mọ́ṣáṣí sí o gbàtọ́ ní kí n mọ́ka sí àpọ̀tún òsì tí mo bá fi ṣàpọ̀tún wọ́n ní kí n fi kàn mo ní mo fẹ́ dàbò wọ́n á rí bá a bá a àmọ́ ìsáàpù ìsáàpù ìsáàpù ìsáàpù ẹbí ẹ sì bá mi ṣe àtúnṣe ibẹ̀ náà ni. ẹ ẹ mọ ṣe jàre ẹ bá mọ ṣe ẹni ẹ tó mi bàláwé ké ní ẹ kú ẹ kú o ẹ kú o. bí ìgbésùn máa ń pọ̀ jù. Ah, ó ṣàmúlò yẹn tó fi mí jẹ́ àfin lálẹ́ àfin ìwọ bẹ̀. ìwọ bẹ̀ sọ wá sí i. ìwọ bẹ̀ ìwọ bẹ̀ ìwọ bẹ̀ ìwọ ẹ bá mi ọ lálẹ́ ìwọ bẹ̀ ẹ bá mi ọ ará àdúgbò. láyìnfà gbà mí ọmọ yóò gbọ́dọ̀ kú. kò lè kú. Ah, ọmọ gbẹjọ ayan ni mọ́mọ́ jẹ iyán jóná jẹ àyìnfà agbẹjọ ayan ni míì àtijọ́ mo ti ń fàwọ òyìnbó sí é kò fọ́ lọ́wọ́ mi ẹ ṣàánú mi já yín fámájò fọ́. kò lè kú kò lè kú ẹ̀fí làmọ́ kì í kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ kì í kú lójú ẹsẹ̀ ní fún mi ní ọwọ́ àlàáfíà rẹ̀. ẹ lárọ wá mẹ́ja ńlá bá sọ lómi àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan bá sọ àrílẹ̀ odò ẹ láàárọ̀ wá ẹ gbọ́wọ́ rẹ̀ padà ìyá ọmọdébìnrin nǹkan. Ah, ìyá rẹ ti já mi lẹ̀. gbèlú lọ. ìyá rẹ ti fi mi lẹ̀ ti fàyẹ́ lẹ̀ ìyá rẹ ti fi mi lẹ̀. ó létùtù kan tíyà rẹ̀ máa ń ṣe nílé ayé kó tó di kó lọ ètùtù náà márùn-ún sí ni mẹ́ta ló gbé mẹ́ ó wá kù méjì ó wá ti tásìkò tó yẹ kó gbé tùtù náà fọmọ yìí tí ó gbé òun ló fi di pé òòṣà náà fi ń ro ọmọ yìí o tí ìbá ṣe pé òòṣà iyùn náà ti ń gbé lára ọmọ náà ni bí kinní ṣe kọlù ń yẹ kó kú ni àmọ́ báyìí ó ti di ṣíṣe. jáyìnbá ò fi díẹ̀ tutù yìí hàn mí ò ní ṣe ṣe ọmọ yìí ò gbọ́dọ̀ kù. àti ṣètùtù náà kéré ètùtù yìí tá a bá ti parí rẹ̀ ẹ̀yìn ilé láàmú pàṣẹ ní ọdún márùn-ún márùn-ún ọkọ àfẹ́sọ́nà rẹ̀ ni ó sì mọ bá gbé tutù náà tá a bá ti wá parí rẹ̀ tán a wàá fi ẹ̀mí rẹ̀ kọ sí àyìn títí títí tí bó bá ti lè wà bí ó ti tán bí ó bá kú mọ́. níbo ni ń ti rọ́kọ àfẹ́sọ́nà tí ó bá pa ẹyẹlé ṣé àwọn ọmọ ọ̀sìn tí wọ́n pẹ́ yí nǹkan mọ́ni lọ́wọ́ wọ́n bá ń yí jẹ́ àyìnfá gbọ́nà àbáyọ mi kọ́ gbà mí. kò lè kú wa ní ẹwà yẹn tí ó mọ̀ bá a pa ẹ̀jẹ̀ yẹn léṣe tútù rẹ̀. jẹ́ àyìnfá bọ́ọ̀bà ṣe bá mi ṣe tọmọ yìí fi gbọ́dọ̀ kú ẹni mo wá mọ̀ o torí mi ò mà fẹ́ sọ́nà rẹ̀ tí ó mà wá pẹ̀yẹlé inú àwọn ọmọ tí ń bẹ níta ní ìtìyín à jẹ́ ayífá mọ́ pa ń lọ mọ̀ ṣàánú mi. ó dáná èmi lè mọ bá a ṣe èmi lè mọ bá a pẹ̀yẹlé sí ètùtù àmọ́ yóò fẹ́ mi o wọ́n bá ti lè fẹ́ mi ó ti tán. ẹ bá jẹ́ báwọn náà ni mo fara mọ́ àmọ́ bó ni ó ṣe kàwé rẹ̀. yóò tún mọ̀ kàwé ni. Ah, yóò kàwé. mo ti fara mọ́yìn àmọ́ bó bá ti kàwé tán kò sí pé ń wáṣẹ́ lọ àgbo gígùn iṣẹ́ náà lọ́dọ̀ tèmi yóò sì mọ ṣàṣejẹ́ bó bá mọ gbowó oṣù yìí mọ san fún un. ó dáa ìrókò ti wọlé agbẹ́dọ́nù kí ṣé ó di ṣíṣe bó bá jọ́nà àbáyọ náà nu mo fara mọ́. ó dáwó ó sì ti di múlẹ̀. já tó o àbójájú tèmi lọ ní. kò bẹ́ẹ̀ wá ètò bá kó fẹ́ ṣe bàjẹ́ nìyẹn. ele ele wàhálà bá mi la bá lẹ́sẹ̀ lẹ́sẹ̀ wàhálà bá ọba rí mi. wíhun pé èmi ìkọ́ olórí ọba wí kó wá yọjú sí mi ó ní òun fẹ́ràn mo dé tán pa. lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ni o bálíjà olórí ah! ọmọ ẹ̀ wá já tó o. á eh, bá mi níbí e <laughs> wàhálà. ẹ já wa ẹ e pe ko o jẹ o mu ko o da nǹkan yà olóò dá nǹkan mi ò rí ẹ nígbà tó ń rán second àbí kí ló ń pè wa ní ọjọ gbàtà lọ sóde kò dẹ̀ sí nǹkan méjì tí mo fi ń tẹ̀lé torí táyì náà ṣé kó wúlò kan náà lọ. olórí ẹ̀yin lè ṣèyàn bí ọkà bàbá nífẹ̀ẹ́ yín gan tẹkọọ pé ẹ̀yin ṣáà ti gbórí dúró tó bá ti gbórí dúró lẹ́bọ̀ sáyé. irú rombo ẹ máa gbọ́ ọlọ́run ní dẹ́yìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó má fa wo ẹnu bò nǹkan kan náà nìyí kí ah, kọ́ olórí ọba. oríjà kìíní rẹ o bọ́sì manager. orí bẹ́ẹ̀ ṣe ṣe òun rè. Ah! ọba rínú. ọdún ọgbọ́n tí kò mú. ẹ ọtí fún ọ ní òun. gbá kí ni kò mú.

ẹ wo máníjà máníjà wàláì bí ṣe báyìí máa ń kọrin gan o máa ń kọrin sẹ́yìn kí n bá gbẹ́rù ìṣẹ̀lẹ̀ mú àwẹ̀ kí n bẹ́ẹ̀ sí mi kọrin kí n bẹ́ẹ̀ sí mi kọrin. ẹsẹ̀ èbúté eriwo lè sùn wọ̀. ẹ wo ẹ wo. sori sori sori tó ṣe èdè ìjẹ̀bú tóun tóun pọ̀ yìí ló bá fi kún fún wa ni. ẹ wo èmi lè máa kọrin kí n tún máa lùlù o. orí orí rẹ gbé dáre fún mi orí rẹ ọ̀dà ọ máa lù lọ́tún máa kọrin ẹ dúró ẹ máa gbọ́ ọ ṣé ẹ ṣe àtìmọ̀ pé mi alágbo ni mí alágbo yìí náà máa kọyìn ẹ jẹ́ kí n máa lo aago kí tún máa kọyìn. kọfẹ máa kọrin kọ tún máa lo aago tó orí rẹ ò dá ayọ̀ tàbí bí bí bí aago tó mú ṣé ẹrù pé wọn ṣe é nìyí. ẹ wo èmi gan nǹkan tọkùnrin lè ṣe èmi gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ. lákẹ́nu lákẹ́nu lákẹ́nu lákẹ́nu wọn bí káyọ̀ kí ló lè ṣe tọ́ọ̀lù kọrin ni. mánéjà bóyá kẹ́kẹ́ lọ wó lóhun fúnra yín o. ẹ wo ẹ ẹ dàbọ̀ mo tá a ṣe ní ìsinmi ní kéré ṣé àwọn fáwọn àti ọba inú òfìsí nílé bá a bá dà àwọn òde pẹ́pẹ́ kékeré kan ó níyẹn kan tí máa ń dá wa lára yá ó dàbí ìta lọ ní kẹ ìwòsí láàrin wa ìwọ náà tẹ̀lé wa ó dàbí màá tẹ̀lé lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. sẹ́rí ọmọkùnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi àjọlọ ni ó sì kọ orin tó wúyàn lórí táwọn èèyàn sì dìde tí wọ́n jó kódà owó táwọn òrò pa lè pa gan àpá àbí sẹ́wọ̀n bó lọ ní dàn. àpò mi kún gan. nígbà yìí èmi fẹ́ mú ẹgẹ́ bí àbá ẹ ká fi àdìsá lẹ̀ àdìsá máa kọrin fún wa ẹ̀hún ni ó ti yé wa nísìnyí ẹ ìwọ náà kàn bá a lè mọ̀ pé lóòótọ́ lóòótọ́ mo rí ọ mo rí inú mo rí tà rẹ̀ ọ wà fún ilé kan ọ̀ gàràrà yá wọ́n lè mọ̀ pé lóòótọ́ ìmọ̀ gbọ̀ngàn lórí wa tọ̀ sí ẹ̀yìn ọ̀la. mo kí gbogbo yín o. mọ́níjà mo kẹ́yìn náà. yòó. ẹ kú àjò sí mi. ẹ ayọ̀ tí n bá ti bẹ̀rẹ̀ orin náà ọ̀ máa dáhùn ó máa dùdú sí tó gbọ́ mi yé àfi bó o ní. bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀ máa jó ní gbàgede tàbí ọkọ̀ dì rẹ̀ sí. ẹ wo dúró o. mú ẹ o. àfikún ẹnu sàsófò olúrèsè lọ ah, má ṣe o. àṣebàjẹ́ ṣe bá ò ní dé o à ń bọ̀ o. ìrè tá a kọ lọ́rọ̀ ló ọmọ ọmọ nínú ọmọ nínú ọmọ nínú. Ah, ìwọ bàdé èmi ni wà ah. wà àwọn nínú máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ẹ dúró dúró wá mo jẹ́ kú eré ìsìnkú ọ̀dà mọ́ wọ́n fẹ́ wò pé báwo ní ìsìnkú ní bọ́ bá gbàlejò ọ̀dà báyìí ọ̀dà báyìí àwòrán ọba nínú. àwòrán olúwo màá sí o ẹlẹ́dàá mi ò mà dúpẹ́ o ọ̀rẹ́ mi bá wa lọ́mọ ẹ̀ àwòrán ọ̀hún dùn sórí bébí máa ń pa ni iná làdá bọ́lùbẹ̀ bá wá ń tẹ̀ ni omi là á bù mu. wọ́n wá ní pé ọ̀rọ̀ tó bá ń dùn ni ọlọ́rọ̀ ẹni là á kọjú sí. mo tẹ̀ kú ní pọ́lọ́wọ́ lé lọ ó sì ní láti láti bẹ́ẹ̀ ni. bó o ti wá lọ sọ́run yẹn ṣé dadawa wa ló bá dé àdúgbò rẹ. sórí ibi tí mo lọ ó dùn o ọdún kódà wọn ṣe mí lálejò rẹ tẹtẹ. ẹ ọba nínú ọ̀rẹ́ rẹ. àmọ́ ìdúró ṣe ọ̀rẹ́ ọ̀hún tó dùn táwọn bá sọ fọwọ́ sí àwọn ìyá mi kí lèkì gbẹ nílé kí ni sí ọ dákun sọ ló jẹ ọba nínú ọba nínú ọba nínú kí lè yẹ ọba nínú yẹ kí lè yẹ ọba nínú. 哎哎哎！ ẹ kílè ẹ àwọn ọmọ gbogbo mi ara dẹ ta tẹ ndẹ o ẹ yẹ ọmọ nínú ọmọ nínú ah orí mi lè ga yé. ah ọlá ìtàn ó ga o. àbí o máa tẹ̀ ṣe ń ta tẹ̀. alẹ́ alias. Yeah, yeah wá bò ní ọ̀rọ̀ mi ti ń bẹ láà é ti ń pẹ́ jù. bàbá Jáyínfà mo ní kí ẹ ṣe sùúrù fún mi. kí n ṣe sùúrù kí n ọ̀tọ̀ ní nǹkan tí mo tún ń gbọ́ngbòrò wọ́n ní ìwà àtọmọ kan ń pẹ́ alágbe pé ẹjọ́ ń tẹ̀léra yín kiri. mo ń tẹ̀lé ọmọ alágbe ẹ wo bàbá ẹ ṣe sùúrù fún mi síbẹ̀ mo ní kí ẹ ṣe sùúrù fún mi ẹ wo ẹ ṣe sùúrù fún mi ni o ẹ ṣe sùúrù fún mi. ìwọ gan ní sùúrù ó ṣe máa máa jágbe mọ́ mi lórí ọ̀rọ̀ tí ò tó nǹkan kan jẹ́ kó rírà ó pé òun ó ní bá fọ̀rọ̀ ìtì sí òun. ìdáná ẹ mọ̀ bínú ẹ ṣe sùúrù fún mi ẹ ṣe sùúrù fún mi ẹ ṣe sùúrù fún mi. bó ti yọ kó ṣe máa bá mi sọ̀rọ̀ ni ṣe kó àmọ́ ìlà gírí má mi ń ṣojú àwọn kẹrin ọmọ jẹlé rẹ níranjú bíi bí ẹni títọ́ ẹ̀já yìí. ẹ mọ̀ bínú. ó dà mọ́ ẹ lọ́ngbà náà náà kí n mọ wà kọ̀yìn sí rẹ lọ kí n mọ ibi tí n ó kò wó sí mọ́ lọ bá òun tẹ̀lẹ́. ìwò gbé wá ń yá yín kí ni ibẹ̀ láàrin ìwọ pẹ̀lú bàbá Jayé Ifá tí bàbá Jayé Ifá fi ń sọ̀rọ̀ sí ọba òun tí mo sì mọ̀ ọ́. wo láìpẹ́ èmi àti bàbá Jayé Ifá lè já mọ́ ọ. ìwọ pè ẹ ti ẹ̀gbọ́n náà búrò ọba rí ni. ọba rí n ò búrò rẹ̀ mo ní n ò èèyàn òun bèrè lọ́wọ́ mi pé bò lára rẹ̀ bí ìta ni n ò búrò rẹ̀. tó tó bá ti jẹ́ kó o búrò ẹ̀ kó o wá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ tó mọ̀ pé o máa rí lọ́dọ̀ òun gangan ní kó wá ọ lọ o. kí n wá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ eh. àwùrú gan-an tó jọ ọ̀rẹ́ rẹ̀ ó lóun ò rí ó ní wá lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ wò ń wò gbúrò rẹ̀ ẹ ti ẹ̀dùn ní kí ló dé gan-an ah, ah, èwo lológun ọba rínú ọba rínú ọba mo ní ìwòrán tó bá sọ ẹ̀yin méjèèjì bóyá kẹ́ ẹ wà lọ fúnra yín. ṣé pé kò ní bá wa kópa nínú ọdún tó ń bọ̀ ni. mo mọ̀ kó tún béèrè béèrè yóò bá wa kópa torí mo rí i wo ọlá ìtàn mọ̀jẹ̀ ńlá ìfi ẹ̀ o ó ní mo rí ìyàn tún mélòó mi pé tí yóò bá wa kópa nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ah, ah. yóò bá wa kópa kí ló dé tí ò ní bá wa kópa. kò lè farabalẹ̀ bàbá tó ń dẹ̀ láàmú á dáa kó tètè lọ bá o ìdílẹ̀kẹ̀ àtọjọ́ tó ti mọ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ mọ́ mọ́pọlọ lọ́wọ́ ṣùgbọ́n tóní tó sọ yìí ó yàtọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni ó rí àbẹ̀rẹ̀ pé ọlá ìtún ti pọ̀ sí ọlá hmm, ẹ̀ tíjọ́ ń ṣe kàntàkàntàn bàbá jáyín fákọ́ bàbá jáyín òkè ni jẹ́rìí ẹ̀yin méjèèjì ẹ padà lọ bá bàbá jáyín fa ẹ wà mọ́ ọ̀fẹ́ bàbá jáyín fa èmi ọ̀fẹ́ bàbá jáyín fa ṣé ẹ ti gbọ́. ṣé àwa ni bàbá jáyín fa sọ pé òun fẹ́ fẹ́ ni. ẹ ti ẹ̀ dúró ewo lọ̀rọ̀ rádàrá tí mo tẹ̀ bẹ́yìn méjèèjì sọ kí àwọn méjèèjì lọ bá jà yín ah ìwọ gbè. kí wàá làwọn yìí sọ. mo tẹ àtìgbà tí mo tẹ bù ìyá ìwò pé náà ah, mo kàn mo kàn láyé àtijọ́ ṣóun ní bàbá wọn ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe àtijọ́ ṣóun ni bàbá wọn. ẹ wọ kó àpérò ọmọ ọlọ́run ayé. àgbàdo láti bo síbo ibo lẹ ti ti wá o. Ah, kí ni agbẹ́kẹ̀lẹ̀ ẹ̀jú ń bọ̀ láti sọ̀rọ̀ mo lẹ̀ sí bí gbà tá a wá sọ̀rọ̀ tẹ sáyẹn mẹ́rùn kan náà bí ọ̀run bọ̀dá náà gbá sáyẹn mo pè sọ̀rọ̀ kẹ́ni kẹ́ni tẹ bá lanu bá sọ̀kò fòfin lẹ̀ tẹ fẹ́ nu bí rékì kẹ́ fi kó lẹ̀. wo hmm. tó bá padà sọ̀rọ̀ tá a fi kún bí jọgímọ ni. ẹ dákun mọ bínú èmi la rí gbọ́. àwọn ò ní dààmú wọlá wá wà èmi àti ọ̀rẹ́ mi là ń jiyàn ọ̀rẹ́ mi ní ọfáìn oh, èmi ní ọfáìn ah, oh, wọn wá bóyá ojú òtọ pọ nira sójú òtọ máa páyọ máa pé kó sin ẹwà àdánù láre yẹn alọ́ mo òwúlò ń bọ́ ọmọ pé ìyá rẹ̀ lọ́jọ́. <laughs> kí lọ ya tí ìsọfún ọ̀pọ̀ ọ̀gbọ̀n lànà àbí zẹnu bí ìparí àkè wọn àti kìkò síyàtọ̀ òní ojú igi jọgi. ìwọ la wá wá àwa ni a wá sí rẹkọọdù fún ọ ni sítorí ẹ ní ìyàwó kí ló ń ṣe é kí ló gbé wájà polówó ẹ kí n gbọ́ ojú àbí ẹ̀yin ni ẹ̀yin lọ́wọ́ ọlọ́jà bí wọ́n ń sọ pé wọn ò gbọ́dọ̀ kò rárá jìnnà dùdákùn bá mi sọ sí i. lọ́jà tó ti ìsàfẹ́ ìyàwó oníbùbá méjì. bàtò rẹ. lọ́jọ́ tó ti ń ta ayé. àwọn náà wọ́n ò ní gèlè méjì ìyàwó kìíní máa rí ẹ. ìbájẹ̀mọ̀ ra gbéra sálẹ̀ níwájú urú wa bó bá ti pẹ́ gbéra gan ni. ìbá sùn. àrọ́jú jẹ̀kọ. ọ̀gbìn ọ̀jọ̀ kẹ́tù dẹ́kọ̀ rẹ̀ kéré o. ó wá fọwọ́ yọkun òkúta ń bọ̀. àjọ kẹ́ ọ́ bùn. kẹ́ ń mú sí jẹ́ ń gbọ́ pé wọ́n rẹ̀ bù yín. ó sì dẹnu bí ìparí ọmú. kí ló dé? jọ́sì ọmọ òkú tó pọ̀ ni. àbúrò ni ẹ eh, ṣé wọ́n fẹ́ gbẹnu sí. èmi ò gbẹ o ah! tún bọ̀rọ̀ jẹ́. èmi ò gbọ́ ọlọ́wọ́ jẹ́ mu sí ọ̀dà. láyéláyé lórí ah, yóò kò dá sòsì ọlára ni o. mo ní bàbá jí kúkú àyè tútú ah! yóò bẹ jáde. yóò bẹ tún ní kúkú ló lé tẹ ìwẹ mo fẹ́ bọ̀ sọ bó jẹ́ ẹ̀sìn sunday sunday wọ́n dàmú ẹ̀wẹ̀ àwọn olùkọ́ ṣe rí ni kò tiẹ̀ là rárá àgbègbè òjò sùn. ó ti tà yọmọ ògbó ọba ṣe ni yín kúkú tọwọ ẹni dé pò kúkúrú so kó gbàjà kálẹ̀ <laughs> máa wí. aláàrí mi ò lè dọ́gba délẹ̀ iwájú no network ẹ̀yìn rẹ́bí tàdúró gé òṣòdì yìí akọ̀ wá balance not equal balance. ẹ ọ̀rẹ́ mi wọ́n fẹ́ kó ṣe ìrànlọ́wọ́ kẹfún mi dákun fẹ́ tí wọ́n bá mi two two thousand lẹ́ẹ̀ méjèèjì lórí tí wọ́n jẹ́ four thousand papọ̀ máa ń wẹ̀yìn tí wọ́n bá kó fún ọ o lè ṣe two thousand. nígbà wo ni o kí ló dé. èmi ọkọ̀ ó láwọn káwọn ilé fún mi ló kémi máa ṣe nǹkan nígbà kò sí kankan lára wọn mọ́. àwọn ti dùn wọn. ọlọ́wọ́ ah! ti dùn yìí nǹkan tó yẹ. o rí pé eléyìí ìjọsá wa eléyìí ìjọsá la fún. Ah! òkété bíi kan ọbẹ̀ olóògbé kí náà bẹ̀rẹ̀ sí tá a kú bá mọ ni ẹ bá rẹ lọ sójú bí ìgírí alójì tẹ mọ tán náà. fọwọ́ mi ló ń kí tó fọdún. àjìmọ̀rú rí owó ẹ̀gùn bẹ́bà ní ìgbèrí o olóyìnbó ló ní gúlábọ̀ ọ̀dì ó ní yẹn yìí wú kọ́ ẹ̀bà. ìgbà tẹ́ ìdàgbà tó bá yí ìtẹ́ ògbẹ́ ó dá mi lójú bẹ́ẹ̀ ẹ̀rẹ́ wọ́ọ̀rọ̀ ẹ̀rẹ́ gbọ́mọ́ ẹ̀rẹ́ rọ́kọ̀ pé. ara ń fún mi dọ́ọ̀sì báwo ṣe báwo wọn jọra wọn. wọn jọra alọ ọjọ ojú ojú sí i. ọlọ́gbọ́n ọjọ́ ojú nǹkan sọ bábà lọ́mọ ọ̀rọ̀ sọ rẹ̀ nǹkan ní ẹsẹ̀ síbi kéètì ẹ̀yìn. sọ ọkùnrin sí mi. wọn náà wá aṣọ lọ́wọ́ ní ìfìlọ̀ bá gé ní kìnìún ayé eléyìí ní ibi kìnìún ayé òwú gas lab. nǹkan sí àwárí yín náà. ẹsẹ̀ dúró ìgbà tẹ̀ ń lọ bí kúkúrú ní yóò bá tẹ̀ lọ gbọ́n awitan lẹ fẹ́ fẹ́ yàwó ṣé wíwí náà ló fẹ́ yàwó. kí ló dé tó ń kó tèpù jẹ wọn sọ̀rọ̀ sí ọ lẹ́nu. kí ló dún ní ìsìn tó gbọ́ <laughs> sẹ́mi lẹ́nu èmi ló ní kí n ṣe ẹjọ́ rẹ̀ ó sì tẹ̀bí àti ọ̀la <laughs> èmi ah, ọ̀sẹ̀ mi kò yẹ kó jẹ́ wọ̀ alẹ́ jọ náà lọ́rùn tẹ̀bi bògì ẹ̀jọ́ kẹ́kẹ́ ni mọ́mọ́ jẹ́ wọ́n bá tó kú náà tó wá dẹ̀. ọ tiẹ̀ tọ́ mọ́ lọ lọ́wọ́ ló jẹ́ wọ́n fi ni. nǹkan sí ọ̀rùn àwọn wèrè ẹ̀ ti fẹ́nu fà pa ọmọ jọ́sàn ni <laughs> àwọn jọ́sàn. so bó ṣe <laughs> a mọ̀ sọ̀nà lọ́tọ̀ a mọ̀ sọ̀ ẹgbẹ̀rẹ́sẹ̀ ẹgbẹ́ àárín yìí náà àgbà i just give you entertainment àwọn abẹ́ stroke lọ abẹ́ stroke jáde abẹ́ lọ́dọ̀ àwọn tó mọ iye àwọn tó wà pa àwọn ọmọ tó pé àwọn ọmọ tó dúró bíi kọ̀ńténà yàtọ̀ fún yàtọ̀ fún ilé ìjọsá wa ilé ìjọsá la kú rẹ. nígbà tó rí wọn tó ń gbó bí ajá ń sùn táwọn èèyàn bá ń kọjá tí wọ́n máa bá wà lọ́n bá wù. ó tọ̀ ọ̀rọ̀ nù ó tó tẹ yìí tó tẹ wà làbá ah! yìí ọ̀rẹ́ mi ò tẹ̀ dáadáa. máa bá a ti fi wọ́n lẹ̀ bá a fi wọ́n lẹ̀ bí a já lọ sí i ọ̀rẹ́ mi já lọ ní ṣọ́ọ̀bù òde. mo ló sì. kí bẹ̀ kí wọ́n. bàbá pa irú ìpèjà ìyàwó lẹ pè mí.

èmi náà fẹ́ mi ní ká sọ́bù tán gàbá ìdáyà ni bí àṣejọ máa wọléwọ̀de ni mi ò ní ọ̀fẹ́ yín ká di kó ti fẹ́ mi ni ó ti ń pẹ́ jù. ẹ lọ́kùn ṣé ṣé bá ní wọn lè fi tipa mẹ́sìn lọ sódò ní ṣé lè fi tipa fún lómi ni ah, ah, bàbá jáyín fa ẹ wò kí n lè fẹ́ yín o kí n lè fẹ́ yín mo sọ. ọgbọ́n ah, mi dáadáa mi ò kó lẹ́rìn nǹkan fẹ́ra wa ni wo ọjọ́ tí ó gbòye tí ń súnmọ́ ìtọ́sí ìdá kábíyèsí ó sì gbàgbá kémi àti káàsì kí n débẹ̀ kí n kágbá dáwọ̀ kí n ní ìyàwó mi ní ń joyè yó kémi náà sì fẹ̀sìn kí n fi lé pọtí kí n fọ̀nà rúkà ayọ̀. jáyínfá jáyínfá jáyífá ẹ̀mí ló mọ̀ pé ọ́ jẹ́ sọ kínní kan fún ẹ kóbìnrin tàtọ̀ rìn kọkùnrin kan tàtọ̀ rìn káwá wẹni tí yóò lómi lẹ́yìn ẹsẹ̀. ní ìwọ àtẹ̀mí náà ó dáa dáúdà mi ó dáa nǹkan wọ́n níjọ́ tó gbalẹ̀ kẹ́yìn àtijọ́ tí kábíyèsí ó gbà ẹnì fẹ́ yín òkun ìrọ̀kẹ́ ni láàrin mi àti ẹ ìjàṣẹ́ bẹ̀rẹ̀ ni ọgọ́dà kan ti kọ̀míǹtì báyìí. ó dìgbà náà náà bẹ́ẹ̀ ni mo sọ. ó dà kò tí nǹkan jẹ́ mi ó ṣe ni ó ń sọ òun ó dáa kò sí wàhálà. gbogbo ọtí bá ti bá mọ̀ lòdò èèyàn bí bá pàdé kó wá wí. gbogbo ọtí bá ti bá mọ̀ wá bá mi ẹ kábọ̀. kí ló dé tí bá mi bínú wọlé báyìí. kí ló ṣe bá mi fẹ́ bínú wọlé. bá mi bá mi àlẹ́. yóò tán ìkòkò ẹ̀mí rẹ̀ kọ́ rè ibi mọ̀ ń bá ọṣẹ́ náà ní gbọ́n ó ń ṣe fùléńgé fùléńgé fùléńgé mo fún ọ láǹfààní ẹ̀kan sí ẹni tó mà ti wáyé olùnàkú ó di dandan kó mà ti lọ rẹ̀ ó pè mí àti ẹ̀ náà. mo rí yín lọ́jà ọmọ náà ni mò ń bá kiri ikú ọmọ nípa ìtàlẹ̀ ẹ ṣàánú mi nígbà tí wọ́n tó wá lé fùrù kọ̀ọ̀kan ní ìsìn pé ó tún ń ṣe ìyàwó ká tó tún ṣe ìwúyè kábíyèsí ó tún ṣe tiẹ̀ rárá tún sọdún ìdẹ́sù ọ̀nà mélòó láwà pínra wa sí ẹ̀bẹ̀ tẹ́mi wá bẹ̀ ọ́ òjú pé kọ́ ṣàjà ṣe gbogbo ohun tá a ṣe ìtàn ìyàwó bá dẹ́ẹ̀dẹ̀. ẹ àti pé pàápàá yáyé ifá ó ṣe sùúrù ni ń gbọ́ ọmọ ìbá ṣe ìwúyè tí wọ́n parí rẹ̀ tán iná lílọ́mọ ẹranko ń yá gbẹ̀yìn yóò wá daya lóde rẹ̀ <laughs> ọjọ́ ló ń nani rìn. kàkí la fẹ́ kí mi wá ṣe ní pàtó báyìí. ẹyìn ó wá jèbù rẹ ni tí ó fi ṣe ìwúyè tán ngbò bá ṣe ìwúyè tán ó parí kò síbi tí ń lọ kò sí bí ẹja ṣe pẹ́ lódò tó bí ó bá lùgbàdì ẹ̀wọ̀n yóò lùgbàdì àwò ọ̀dẹ̀ rẹ ní bọ̀ kò síbi tí ó lọ. nǹkan tẹ́yìn nù. báàdì bẹ́ẹ̀ nù. ó ṣe wúyé tán pẹ̀lú ti fọba jẹ kábíyèsí. bẹ́ẹ̀ni. tó bá ti wá ṣe tán yóò ṣẹ̀ṣẹ̀ wá daya tèmi. mo parí kò síbi kan tí ó lọ. ìkànnì ìkànnì wọ́n ti sọ fún mi pé ń tẹ̀lé ọmọ alágbe kan kiri. Ah! Níwájú bẹ́ẹ̀ mi nù ìka ni kò sì jẹ́ ṣe tí ẹ bẹ́ẹ̀. Àjàyè Ifá. Báyìí ní ṣe nǹkan mi kò yí padà. Lẹ́yìn kí mi àti ẹ̀ kájọ ṣe ìyàwó tán kí n wá ga gbádá báyìí jọ tí máa ń joyè kí n bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà fún kó ti móyè jẹ bí ó bá rí bẹ́ẹ̀ ṣé ẹ mọ nǹkan tó wà láàrin mi. òun náà ló jẹ́ wá bẹ́ẹ̀. ṣé ẹ mọ̀ pé nǹkan tó dè tó nítorí ẹ̀gán ni mo ṣe lọ gbé òtún wá báyìí kí wọ́n lè bá mi sọ. ẹyìn ọ̀rọ̀ ni. iná ọ̀lẹ́ lọmọ ẹranko ń bọ̀ ayé. bẹ́ẹ̀ni bí ó ti ṣe nù. wọ́n má má ṣoṣù bá wèrè kan ń bá kán kínní mọ́ lọ́wọ́. Ah, ah, ah, bàbá ọ̀tún ẹ mọ̀ pé ẹ̀ mà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi àti aláwọ̀ èyí o. ẹyin bẹ́ẹ̀ ni. ẹ má borí jáde àgbọn o. wá wá nìyẹn èyìnbó bá a bá ro tẹ̀là ijó ò ní dùn bá a bá sì ro tẹ̀là bákan náà ní bá a bá dé. kúkú bàjẹ́. yá ifá. má yin fá mi kíjó kúkú bàjẹ́. yá ifá má ṣe báyìí. orí àpò. yá máa bọ̀ ní máa bọ̀ ní. ọtún. yóò padà gbà. olóògùn. táwọn Yorùbá ní ọ̀rọ̀ bùṣe ọlá àfẹ́ tí ń bẹ láàrin èmi rẹ àti ọ̀rẹ́ tá a jọ jẹ́ òun ló jẹ́ kí n mú wá yàyàn ìkòkò tó fi sún ẹ̀mí ìwògbé rọ̀ lélẹ́yìí o tó yọ èmi ò yọ fún ọ ní wọn gbà tọwọ́ tiẹ̀ èyí tó láyé gbà ó àdáṣe inú ìmọ̀ ìgbà gbọ́dọ̀ ń ah èmi ló ṣe ọ́ tó ń gbọ́n. ó gbọ́dọ̀ bàdá ọ̀tọ̀ orí ẹ pé orí ẹ pé tètè wá bá etí ẹ báyìí bàbá mi ò gbọ́dọ̀ bá wa ní àyè mo ń lọ fún ọbọ ẹ̀yin tọ́lá ayé bá o ẹ má jẹ́ kéyìí tí mo ṣe yíwọ́n ní o ẹ̀yin lẹ́ ládàá sí ní mo mọ ìgbà gbọ́dọ̀ ń wèlé. sọ́tà nígbà tí mo dìde tí mo wá bẹ̀ ọ́ pẹ̀lú ìyá iyùn ó wá kágídí borí sótàn nísìnyí. ìtura ó lè yóò kún. kò lè kú mọ́ kò lè kú ojú tì ọ́ gbogbo ọmọ ìlú ìrèsé o kò sí ṣíṣe kò sáìṣe àkọba jẹ ìyá ẹyùn sì ti di iyùn lónìí yóò ní gbọgbọn nú ẹ̀yin ẹ̀yin dà wo ẹ fún wa lórí ìkìlẹ̀ ní fún ọba ó yẹ ẹ fún wa lórí gájú <laughs> ẹ fún wa lórí gájú. ẹ̀yin ẹ wo bá a bá dọ́dẹ bá ṣeré bàbá dòde ti kú ẹ wò ṣé ẹ rí dédé ẹ̀yin aráàlú lóòótọ́ ní dédé yín rò pé mo ti kú àmọ́ èmi ò kú o ikú kan kò ní pẹ́ tà lójú ràn ẹ wò lọ́jọ́ kìíní àná tí mo lọ sí ọ̀dọ̀ ọ̀kọ́ ìgbà tí mo máa darí dé ẹ wò nǹkan tí mo bá bọ̀ rẹ o ọ̀gá mi kọ̀ ṣé ẹ rí bí mo ṣe gbóníṣẹ́ yín náà ni mo pé kí n wá jẹ́ ẹ̀yin torí n kò mọ̀ ọkàn mi ní pé ẹ fẹ́ fún mi lówó ni tàbí kó jẹ́ pé ó ní nǹkan pàtàkì kan tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀fẹ́ sọ pé kí n ṣe. <laughs> ọba rinu abikina wọn wí onígbèraga wọn wí ṣeré o máa ń ga pábí tọkì hmm? kí ìṣẹ̀lẹ̀ kí dé wọn hmm? lórun rẹ máa ń já tó ju tèmi lọ wọn wí o máa ń lérí pé ìjọba bá pàdé mi àjàrí ìkọ̀ọ́ ṣé o máa forin gbé mi ṣubú. Ah, rárá o ọ̀gá ikọ̀. ikú mo ní kọjú yìí lọ àmọ́ èmi náà mo ń gbìyànjú. níwájú irú àwa kà dáa fún ọ kí gbóhùn ẹni ọ. ẹ pé kí n kọrin hmm. ah, mo máa kọ. ó ní bí báyọ̀ lókèrè wọn máa pọ́n mi lé bí báyọ̀ bí báyọ̀ lókèrè wọn máa pọ́n mi lé ìyá rẹ kọ́ ẹ ogbẹ́ kọ́ ah, ah. ohun rẹ̀ já lóòótọ́ ṣùgbọ́n ìjà tó tẹ̀ mí. mo fẹ́ rán iléeṣẹ́ wa eré mẹ́ta rẹ mo gbà pọ̀ ní sátọ̀dé yìí ń bọ̀ lọ́kùnrin. Hmm, àbújá wa o àbújá wa àbújá wa. Eh, two million rẹ mo gbà lọ́wọ́ wọn o ṣùgbọ́n five hundred thousand rẹ máa fún ẹ. o tẹ́ ẹ lọ́rùn àbí kò tẹ́ ẹ lọ́rùn five hundred thousand mm. <laughs> mo fara mọ́. ìyẹn kan ó yí kù kan sórí dédé owó yìí ò bá pa lọ́hùn torí amẹ́ríkà rẹ̀ ti ń bọ̀ hmm? a máa pín dọ́gbadọ́gba wá òǹdógún lówó tó o bá fẹ́ délé pé ọ̀kẹ́ náà ògùn ló máa bá débí àti pé mánéjà mi àti ẹ̀tẹ̀lẹ̀ ẹ̀ lọ ló bọ̀ ṣówó yóò bọ̀ ṣí yóò wá dá dọ́gbadọ́gba. pé ah, tá a bá tún ṣeré tán hmm. owó tá a bá tún pa ká máa kó o bọ̀ lọ́dọ̀ yín. tó tẹ́ lọ́rùn. ó dà ọmọ rẹ̀ ó sori jerry èmi máa ń sọ kinní kan fún yín nílùú ìtẹ̀yìn ò mọ̀ ni wípé èèyàn tó bá mọtí kò kí ń rú o bọ́n máa ń sọ pé èèyàn tó bá ń jẹun ní orúkún ọ̀ ń jẹun àrùn sì gba ogun jẹ tó ń jẹ àwọn tó bá mu tí ọkọ ọmọ sanra ọmọ rẹ̀ wọ́n jẹlé ọ̀ á dán ọ̀rọ̀ jìnnà tó máa ń pa mí lẹ́rìn gan ẹ̀yin ò lọ school tẹ́ ẹ̀ bá lọ school you have problem of <laughs> problem gba tẹ́mi lọ sẹ́kọ̀ọ́ i wear moto <laughs> i wear moto i know yes i wear moto so i come see big o tóbi gan mọ́tò yẹn nínú odò goslo you know goslo mm, ah, ah. so to mo ṣe wá rí goslo yẹn mọ́tò yẹn wọ́n fly by o tóbi bọ́ wọ́n fly over there ah, in this Lagos is that Alujono paradise má jà ó kì í máa sọ fún bọ̀bọ̀ ẹ̀ pé òyìnbó tó máa ń sọ kọ̀ọ̀kan rẹ̀ no school no school má máa sọ òyìnbó báyìí mọ́ má máa ṣe bẹ́ẹ̀ máa sọ òyìnbó kò kọrẹ́ẹ̀tì kò kọrẹ́ẹ̀tì ṣé wọ́n ṣe ṣe wọ́n sọ ọ ní àwí ẹmọ tó láì ṣaṣọ. ìwọ ló ń wò yẹn ikúwe ni. ikúwe bá wò yẹn gbàsá gidi ló wò yẹn. àìkàwé tí wọ́n náà ń dá ẹ láàmú. Oh, ìwọ kàwé wọ́n gbé bàbá ẹ ìwé lára bàbá ẹ See my mura, see my combination. You see, you see. see my mura. You see my mura. see my combination. Ebi Mr. Jinan do your help. Àwọn ẹjẹ́ ká sáyé lọ. A ṣe máa gòkè ju báyìí lọ, a ṣe máa gòkè. Ah, ọ̀rẹ́ mi! Ọ̀rẹ́ mi! Má me, má bọ̀ me. bọ̀ má bọ̀. Orí ló ti wọlé tó wá má bọ̀. Kí ló ṣẹlẹ̀? Ayọ̀ ni o. Ọ̀ travel ni. Travel bíi ti báwo. Ṣé rí mò ń lọ síbì kan ni àbọ̀bí mo ṣe ń bọ̀ ayọ̀ ìhunre ni mò ń gbé bọ̀ ẹ̀ẹ́gbọ́n tí mo kọ wọlé ni tí mo ní a sì máa gòkè jù báyìí lọ a sì máa gòkè a sì máa gòkè jù báyìí lọ a sì máa gòkè gbogbo apá ọ̀tá kò ní ká wa o a sì máa gòkè a sì máa gòkè jù báyìí lọ gòkè. sorry it's good to have. olórí yìí ọmọ sọ ìbọjú ọmọ sọ ìbọjú. sẹ́rí ọba rí inú oríire ti wọlé tó wá wá ọba ti sọ wípé òun wà lára àwọn tí yóò kópa fún ọdún tá a fẹ́ sí. Mm, mm, mm, àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. o ká ìgbàgbé. ẹ̀dùn náà ṣé lóòótọ́ ni. o ti sórí ẹnu. Ah, inú mi á dùn o. Ah, ọba nínú eh? ìràwọ̀ ẹ̀tọ́ tọ̀ lónìí. àtàwọn àjẹ́ ọ̀rẹ́ tá à ń ba ẹ̀rín kò yí àwa gan ní gbòòrò. ẹ eh, kí ló sọ. ọ̀rẹ́ mi. ìwọ lọ̀rẹ́. ọ̀rẹ́ mi mi. olórí burúkú ni ọ̀rẹ́ wa ni ṣì má dáhùn ọ̀rẹ́ wa ni. ọ̀rẹ́ mi rẹ wọ́n pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀sìn wo má dáhùn sórí àwa àwa àwa tá a jọ tá a jẹ́ olólùfẹ́ láti ilẹ̀ hmm. kí mo sin ọjẹ́ kẹ́lẹ́dẹ̀ máa gbọ́ pé mo sin ọjẹ́ ó ti yẹ tá a jẹ́ ọ̀rẹ́ ẹ̀ àwa ni tiẹ̀ o ṣùgbọ́n má dáhùn lóhùn nínú mi dùn nínú mi dùn ọ̀rẹ́ mi mò ń ná ẹ mò ń ná ẹ ó gbàgbọ́ lórí ṣe kọ́ ni olórí mi ní ìlú náà ó ní ọmọ bíẹ tó bá ti ń bọ̀ kò ra kíní dání òun pẹ̀lú kíní wá fi ṣẹ̀sọ́ rẹ ẹ̀sọ́ rẹ ìyá fún bàbá yusuf òkì mi omi kì í máa dán ẹ̀dá mo ṣe dẹ́dẹ́ èmi náà ṣe dẹ́dẹ́ ó ṣe o. mo náà mú nǹkan. mo mú nǹkan. nǹkan mi. Ah, eléyìí ò ṣẹlẹ̀ rí o mo kan fúgbà àkọ́kọ́. fúgbà àkọ́kọ́ tó máa ṣẹlẹ̀ lélẹ́yìí. lọ́kàn ní máa rà kù ó ẹ bá ti di náà nìyẹn àti di náà nìyẹn. ẹ mú nǹkan mú nǹkan látọ̀ kan mi ni o. kí ló ti wọ́n rí. mo sin ẹ̀jẹ̀ ẹlẹ́dàá. dáhùn ẹ̀jẹ̀ kẹ́ ẹ̀ bẹ́ẹ̀ gan. wàá sin ẹ̀jẹ̀ mú nǹkan. èmi wà ní fún ẹ lọ́tì mọ̀ báyìí ni torí kó má bàa yó fún ẹ lọ́tì. Ah. ṣé olórin máa yó ṣé olórin sí? mo ṣe. èmi gan ò fẹ́ mu tíjù wọn ò fẹ́ mu tíjù ṣé rí ìdùnnú àtayọ̀ tí mò ń gbé bọ̀ láti ibi tí mo ti ń bọ̀ yẹn kò fẹ́ jẹ́ kí n mu tíjù ẹ jẹ́ kí n má lọ lé. Ah! ọgbà nínú. ṣé ẹ ti wá rí ẹ mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọ̀rẹ́ mi àwùrú ó ṣí kó àdótì mi ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látẹ̀ẹ̀kan ibi mo fẹ́ bá ọ̀rọ̀ mi já ní pé gbogbo ẹ̀yin ìlú ẹ wo ojú àṣebi rè má tòjú pamọ́ ìwọ gangan èmi àṣebi nìyẹn o. lóòótọ́ ni èmi gangan ni àmọ́ mi ìmọ̀ bá ṣe lèmi ó padà tún báyìí torí pé mo nífẹ̀ẹ́ gbìn ni mo ṣe dàbí ọgbọ́n pé tí n bá fún ọba rínú ní májèlé jẹ n ó padà fẹ́ yìnyín ni mo ṣe dàbí ọgbọ́n pé kí ọ̀rẹ́ mi má jà fún ní ọtí mu. kódà kó jẹ́ bàbá yín fa gan mo ṣe tán láti gbẹ bàbá yín. inú má ti yọ kó jẹ́ nínú aṣẹ bí. àmọ́ n ò mọ bí mo ṣe fẹ́ kọ́ ìnìfẹ́ sí ibùgbé yìnyín ẹ̀dùn ní wàhálà ayé mi gbọ̀ngàn ẹ̀dùn mo ti mo ti yàǹda fún eh, ọba kókó kọ́mọ fẹ́ ìyàwó ẹ̀ lọ nígbà tẹ ń tí mi ò mọ̀rì tó lóhùn ó pa láṣẹ fún mi àti ẹjọ́ lọ́rọ̀ pọ̀ wọn náà ti kọ̀ mí jù lọ. àjọpọ̀ pàdé báyìí. sọ́ọ́ni bọ́ ọ̀ṣẹ́ kó bára rẹ̀ ní ìsìn. gbogbo ọmọ ìlú rẹ̀ ṣe o. ẹ má jòyè àyè lẹ́nu kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùn pẹ́ bí wọ́n ti ṣe ń lé bàbá tó bínú. ẹni wọ̀nyí àwọn àgbọ̀bà wa jẹ olúkúlùkù ó ẹ̀dẹ́kun ọkàn bẹ́ẹ̀ o ìyẹn ò bẹ́ẹ̀ rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èdè ẹ̀ bá jẹ gbogbo rẹ̀ ní bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀kọ́ bá jẹ́ ìyá ayò. ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe láyé àtijọ́ ṣóun ni bàbá wọn ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe láyé àtijọ́ ṣóun ni bàbá wọn ṣùgbọ́n láyé ìsẹ́yìn o ẹ jẹ́ ká rọra ṣe ká ṣe jẹ́jẹ́ kí lẹ má bàa yọ̀ wá o ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ ayé màmọ́lé ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o ṣe jẹ́jẹ́ ayé gbà jẹ́jẹ́ jẹ́jẹ́ ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ o.